نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا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 وخير الأدي يدي محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيتي وعلى أزواجي وذريتي كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفي أفف وبعدد الله سبحانه وتعالى تو تقو جو قواني أروي أمبي سبحانه وتعالى تو في ìyọ́nú rẹ̀ kó wa pọ̀ kó má fi ìbínú rẹ̀ kó má fi tú wa ká kó wa gba pẹ́pẹ́ ń fúru wa kó gbà lẹ́sìn fún wa kó jẹ́ ká bá níbi tó lérè aleykum salaam kó má dàlú wa láyà. a máa ń sọ ní gbogbo ìgbà tí ó bá jẹ́ pé ọ̀nà kan wà tá a lè fi tún àwùjọ ṣe tí fọkànbalẹ̀ ó fi wà tí lọ́síwájú ó fi wà tí èyàn ó fi jèrè táyé àti ti gbangba ọjọ́ ọ̀gbìn dàlkíàmà yàtọ̀ sí tí ọba adẹ́dà tó fi rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ni. òjíṣẹ́ lásìlá àlọ́sọ́lá kò ní jẹ́ òkun ní òpin ìgbẹ̀yìn àwọn ànábì. bọ̀ torí pé kò sọ́nà mímọ́ kò dẹ̀ ní sànàbí mímọ́ sallallahu ala nabina wa alayhi nítorí pàtàkì fún gbogbo wa tá a jẹ́ mùsùlùmí ò pé kí ni ìmọ̀. lórí ẹ̀sìn kí lọ́ba adẹ́dà sọ kí lálàyé rẹ̀ bójìṣẹ́ lásán àṣálàm ṣe ṣe kí ni àwọn ẹni síwájú tọ́ba adẹ́dà jẹ́rìí sí wípé wọ́n pegedé torí kí lẹ́rìí tó jẹ́ fún wọn ó fún wọn ní ìwé ẹ̀rí pé wọ́n pegedé pẹ̀lú gbólóhùn ní radiyallahu anhum wa radu anhu ọba adẹ́dà lòun yọ́nú sí wọn àwọn náà dẹ̀ yọ́sùn sí ti ọba adẹ́dà wọ́n gbà fún un ló fi jẹ́ pé ìwà ìmọ̀ pàtàkì ń gbogbo ìgbà bóò ni wọ́n ṣe yẹn ju ọ̀rọ̀ amúwa lórí ìgbà èèyàn ṣe pọ̀ pàápàá jùlọ wọléwọ̀de obìnrin tójó obìnrin olóbìnrin gbogbo obìnrin tí ṣẹ̀ríà bá lọ́wọ́ sí péyàn lè fẹ́ obìnrin olóbìnrin ni. obìnrin ni bàbá rẹ̀ àti bàbá èèyàn tẹ̀gbọ́n tàbúrò ni wọ́n obìnrin olóbìnrin ni nínú ṣẹ̀ríà torí pé kí ni àlefẹ́ra ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò wọ́n lè fẹ́ra nínú ṣẹ̀ríà látara bẹ́ẹ̀ wọ́n kóraró fúnra wọn wọ́n yẹra fún wọléwọ̀de. àlàyé eléyìí òjíṣẹ́ náà sàlám ó ṣe yékéyéké fún wa Quran náà ṣe yékéyéké ìgbà tó jíṣẹ́ náà sàlám ṣe kìlọ̀ ìyáàkún wàdúkúlù ẹlẹ́nìsà ọ̀dọ̀ wọ̀nyí o ẹ má máa ṣe wọléwọ̀de pẹ̀lú àwọn obìnrin pé ìkìlọ̀ lọ́wọ́ àwọn. àwọn sàbẹ̀ fẹ́ gbọ́ àlàyé sí wọ́n ní wa kayfa bil amuhamuwi ya rasulallah hamuwu lédè lárúbáwá ó ní àwọn relations àwọn ẹbí ọkọ sọmọ pé kò sí ilé wọn mọ́ nísìnyí obìnrin ò sí ilé wọn mọ́ ó ti lọ ilé ọkọ dé ẹ̀gbọ́n ọkọ lọ́kùnrin ẹ̀gbọ́n àbúrò rẹ̀ lọ́kùnrin àtàwọn báńbá ń lọ báwo ni kéèsì tí wọ́n ṣe jẹ́ wọn ò béèrè bàbá ọkọ torí pé kí ni bàbá ọkọ kò lè fẹ́ àwọn ọmọ rẹ̀ ọ̀nkù rẹ̀ náà ò lè fẹ́ torí bàbá ló ń náà jẹ́ eri wo ni ọ̀nkù fi jẹ́ bàbá òjíṣẹ́ náà sọ àṣàlám ní amul mari yìí sínú àbí ó ní pátánà ọ̀nkù èèyàn ìbejì bàbá èèyàn ni kí ló túmọ̀ sí mi pé ìyún ni pé bí bàbá bàbá lòun náà jẹ́ nípa ti ilé ìyá. ó ní àlàkàlà bí manzilatil um sallallahu alayhi wa sallam ó ní àbúrò yéèyàn lóbìnrin tàbẹ́gbọ́n yéèyàn lóbìnrin ó ní pòòyà ni wọ́n wà. sọdí ẹ báyìí gbogbo eléyìí Islam là débi wípé سيدنا عبد الرحمن بن عوف وما أدراك من هو تعالى عبد الرحمن بن عوف ó wà nínú àwọn tí ọba adẹ́dà ní kó jíṣẹ́ náírà sílám fún ní sàtífíkẹ́ẹ̀tì àlìjẹ́nà kó tó lọ láyé gbà tó ń kà wọ́n al-anbiya fil janna àwọn ànábì ọlọ́run ọba gbogbo wọn ti wà nínú àlìjẹ́nà ni asidik filijanna abaka sidiki wa nu aljanna umar filijanna umar ti wa nu aljanna aljanna rẹ̀ ti tó usman filijanna usman bin affan wala aljanna rẹ̀ ti dúró ali ibn abi talib wala aljanna rẹ̀ ti dúró abdulrahman bin auf wala aljanna rẹ̀ ti dúró ọkà àwọn lọ́ba àwọn mẹ́wàá kan bẹ tí wọ́n kà specially báwọn yàtọ̀ sáwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ Ridwan yàtọ̀ sáwọn tí wọ́n jẹ́ abẹ́dùrù tọ́ba adẹ́dà ni kójìṣẹ́ ńlá sọ fún wa wípé kí wọ́n máa ṣe tó bá wù wọ́n ọlọ́run bá ti forí jì wọ́n gbogbo tó bá wù wọ́n kí wọ́n máa ṣe ṣùgbọ́n bí wọ́n ṣe gbà tóyì sàtífíkẹ́ẹ̀tì tóyì ìwádùú ti sin lórí òdodo wọn ó tún wá ju ti tẹ́lẹ̀ lọ kí ló fà ìjọsìn ìtẹ́ńpẹlẹmọ́ ìdúró déédéé lèyàn máa fi dúpẹ́ fọlọ́run ọba tó bá ṣoore fún yàn. Ah, òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam kò sẹ́ni tí ó wà nà ṣáájú rẹ̀. ó dìde lóru débi pẹ́sẹ̀ wú. wọ́n wá ń káànú rẹ̀ ah èwo ló tún dé kí ló tún kù ah ọba adẹ́dá ó ní òun ti forí àtẹ́tọ́ tí ó ṣe mistake ó ní gbogbo òun ti yáfe rẹ̀ kò tún fi mọ níyùn ó tún gbé ọrìn ìrìn àjò ó lọ́ọ́ fàlìjẹ́ náà sallallahu ibi tẹ́ẹ̀dá ò dé rí awọn kọ́ àwọn ọba ibi wọn ò awọn àwọn kẹ ibi tí ò ala nabiyina wa alayhi òjíṣẹ́ náà àṣìlá ń débẹ̀ síbẹ̀síbẹ̀ lóru ìpọ̀ ìmọ̀ ń gbà wẹ̀ léraléra ó lè ṣe mẹ́ta tí ò sùnmọ́ kìlọ̀ fáwa ó ní hmm? ẹ má ṣe bẹ́ẹ̀ o tẹ́ ẹ bá ti gbà wẹ́ ẹ má túnú ẹ má wọ́n ní ṣe bí wọ́n ń ṣe àwọn sàbẹ̀ ibi léèrè wọ́n ṣe bí wọ́n ń ṣe ó ní àmì ò rí bí ẹ̀yìn ọba mi ọba mi ń bọ́ mi lójú oorun pé ó ní àwọn nǹkan tọ́lọ́wọ́n bá fi yàtọ̀ síbẹ̀síbẹ̀ yóò máa dìde lóru yóò máa ṣe gbogbo ẹ̀ yóò máa ṣe gbogbo àwọn ìjọsìn yìí láti ṣe pínni ìdúró déédéé lójú ọ̀nà ọba adẹ́dà lèèyàn máa fi dúpẹ́ fún oore tó bá ṣe sẹ́yìn fún yàn kèé ṣe ìsàánà kókó nàkí. abdulrahman bin auf radiyallahu anhu ọwọ́ àwa ọlọ́lé ali bin abi talib radiyallahu anhu kò bá ń lé ọwọ́ kú wọ́n wá dé nígbà tó wá jáde lọ́wọ́ rí à mo ti ẹ̀fẹ́ bá ìyá wa Fatima mo fẹ́ bá a lọ́rọ̀ kan ni ṣùgbọ́n nígbà tí mi bá ń lé mi ò jẹ́ kí n kí n wulẹ̀ dúró kí n sọ̀rọ̀ ẹ̀yin wọn yẹ istaghraba Ali radiyallahu anhu ìmá ìmá rẹ̀ débẹ̀ tàbí ó ìgbàgbé ṣe torí ó lè wá bẹ́ẹ̀ òun wá ń ṣe mà ẹ̀hẹ́n òòrí mi ń léṣe bí Fatima lọ́lọ́fẹ́ bá sọ̀rọ̀ gbẹ̀dẹ́ àlàáná ọ̀ọ́dẹ bá sọ̀rọ̀ ó ní àràrà ó ń ṣe ńlá sallallahu alaihi wasallam ló sọ pé ká má bá obìnrin olóbìnrin sọ̀rọ̀ láì gba pàmíṣàn ọkọ rẹ̀. kí ni gbogbo ilé yìí tọ́ka sí fún wa ká kárìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé kí ni ọkàn ò léegun ìgbà tí ọba adẹ́dà sọ yìí pé wọ́kùlìkẹ́lì ìnsánú dẹ̀ẹ́fà á dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ́lẹ̀ẹ́ bàtọ́ kan náà àwọn sálàfún sàlàyé rẹ̀ ó ní ibi tó jọ̀lẹ̀ dé ọkùnrin tóbìnrin bá kọjá ńwájú rẹ̀ nísìn gbogbo ara rẹ̀ ó dìde gbogbo orí rẹ̀ ó kò lè achieve nǹkan lára rẹ̀ wọ́n ẹ̀mí rẹ̀ ò ní dúró kò lè rí tí ó rí sí ṣùgbọ́n bẹ́ẹ̀ mi ṣe ń dìde bẹ́ẹ̀ ni ìsọ̀rọ̀ sí gan ọ̀fẹ́ máa yàtọ̀ bẹ́ẹ̀ ni orí ọ̀fẹ́ máa ṣe bákan bẹ́ẹ̀ ni ọ̀fẹ́ wo pé kóun ó kò ní rí nǹkan se. ké àfi kí ni àfi kọ́ máa gbẹ̀sẹ̀ kọ́ máa gbẹ̀sẹ̀ tí ó máa tí ó máa ṣẹlẹ̀ nínú rẹ̀ tó. bàbá adéda fi sọ pé ya'lamu kha'inata al-'uyun a'yuni wa ma tukhfi as-sudur ó wò ó fi rí báyìí ó ṣe bí ẹni tí bójú kú ṣùgbọ́n kọ́ yìí wà ń bẹ̀ ó sì ń wo bí ìgbà tó jẹ́ pé táwọn èèyàn ọba sí nítòsí kóun ó tún jí wo sí kò ní rí nǹkan kan ọba adéda dá ọmọ èdè ènìyàn lọ́lẹ̀ bẹ́ẹ̀ àwọn tó bá adẹ́rẹ́ àti fún ní sàtífíkẹ́tì àlìjánná àwọn tó ti fún ní sàtífíkẹ́tì pégédé ẹ ti kárí ẹ ti ṣe mo ti gbà sẹ́yìn àwọn ni wọ́n ń tẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyìí àwa tá àwa mọ bí tá à ń lọ sẹ́mọ̀ yìí pé ètí yorùbá máa ń sọ pé káràbò túnra múnú odò ń ṣe kí ni ó ń gbá rèrè ẹni tó máa wẹ̀ ó ń bẹ̀rù wípé kódò má gbéhùn lọ tàbútàbú sẹ́mọ̀ yìí tí ọ̀wá bìkítà sẹ́mọ̀ yìí pé ọpọlọ ò pé nù. àmọ́ instance wa la fi sọ yìí pé ọ̀ràn yẹn ní fọ́kùnrin ọkọ kọ́ràn ìyàwó rẹ̀ lọ́wọ́ láti fi soríire. gbangbajọ́ gbẹ̀ndẹ̀ alikiyama àti rórí ire ń ṣe àfi tó bá mójútó tó láyé kí wọ́n fún ọ lóye pé wàhálà rẹ̀ pọ̀ nítọ́ dáa jùlọ. pẹ̀lú kíni vigilance and gallance wọ́n máa jẹ́ ẹni tí wọ́n máa mú surprises wá ń gbogbo gbà tí wọ́n máa monitor bóun ṣe ń ṣètìyàwó lọ́wọ́ máa sọ tọ́mọ ní ẹ̀ẹ́jọ́ máa panu pọ̀ lé lórí lẹ́ẹ̀dẹ̀ máa bẹ ọba adẹ́dà lé lórí pé kọba adẹ́dà kọba yín gbàṣe bẹ́ẹ̀ ń ṣe ń dìde lóru lẹ́ẹ̀mà ṣe nínú ọ̀ràn yẹn náà wá fìlà bẹ́ẹ̀ lẹ́ẹ̀mà sọ nínú àwẹ̀ torí pé kíni kò sí ní téèyàn fi rí ìkẹ́ ọba adẹ́dà àfi kí ni àfi kéèyàn sùn. téèyàn ọba nípa ya rẹ̀ kò lè rí sọ tí ọba dẹ̀ sìn kò páyà rẹ̀ ló sọ pé i'budu rabbakum alladhi khalaqakum walladhina min qablikum kí ló rí oni la'allakum oni tattaqun ẹ̀sìn ọba yín o èyí ni pé ẹ pa òfin rẹ̀ mọ́ ọba tó dá yín àtàwọn tí wọ́n ṣáájú yín náà la'allakum tattaqun kẹ́ẹ̀lẹ́ bá nípayà rẹ̀ torí tẹ́ ẹ bá ti nípayà rẹ̀ gbogbo solution problem ayé eyín àti tọ̀run ó ti ó ti bíyà ó ní wa man yattaqillah yaj'al lahu makhraja wa yarzuquhu min haythu la yahtasib ẹni tó bá páyọ̀ òun ó ń gbòfin òun mọ́ gbogbo nóòkè ìṣòro tó bá wà òun ó kó yọ. wa yarzuquhu min haythu la yahtasib yóò wá níbi tí o tiẹ̀ ti lérò àmú instance wa àwọn ẹrú ọlọ́run ọba ni wọ́n wá jíjẹ múmu wọ́n wá lọ wọ́n á ní káwọn sinmi wọ́n rí kògó ìyún cave ẹja ọ̀rọ̀ àfarapamọ́ bí bòjí wà mí lòkúta bá sí kínni lọ́ba lọ́ba bò wọ́n lẹ̀ ha èwo lélẹ́yìí àtijáde di wàhálà àti jáde ó di wàhálà. Ah, bó làwọn òṣèṣe ọ̀kan nínú wọn tètè yé ó ní níta bá ṣe fọ́lọ́hún ọba tó jẹ́ pé ọba adẹ́dá nìkan la ṣe fún ẹ jẹ́ ká fi ṣàtẹ̀gùn lọ sọ́dọ̀ rẹ̀ ká fi bẹ̀ẹ́ kó lè kó ayọ̀ nínú tá a wà wọ́n bẹ̀rẹ̀ sí kà nínú wọn ní òbí òun àwọn èyí jẹun àfi tó tí wọn bá jẹun àwọn òbí òun méjèèjì òun adéńjọ náà ń gbóhùn dé wọn ti sùn àwọn ọmọ òun dẹ̀ ń sunkún òun wá rẹ̀ wọ́n tẹ́ wọ́n rẹ̀ wọ́n tẹ́ wọ́n rẹ̀ wọ́n tẹ́ títí títí tí táwọn òbí fi jí tí wọ́n fi jẹun ṣáájú òun wọ́n bá dẹ́dà wọ́n bá jẹ́ pé torí tiẹ̀ lòun fi ṣe kó wa yọ níbi tá a wà yìí òkúta ó gbé fúkẹ́ lọ sókè lọ́ọ̀wù la fẹ́ gbé yìí sí. Hmm? gbogbo material law tá à ń pè ní scientific ọ̀tàkù àbí ọ̀tàkù ọ̀tàkù. gravity máa ń lo òkè sókè ni máa lọ ṣebí sàlẹ̀ ni máa kún. ayé ìsìn ti yàtọ̀ kọ́ yàtọ̀ ọba tọ́da náà lọ́dá. bó ṣe ṣe fún àwọn ànábì ọba adẹ́dà sallallahu ala nabina wa alayhi táwọn tí wọ́n ń wọn tí wọ́n bá pa òfin ọba adẹ́dà mọ́ yóò rí pìtì ẹ̀ fún wọn ah, nàbí ilá Isa sallallahu nabina nígbà tí ọba adẹ́dà fi ràn wá science àti philosophy intellectual kìíní ẹ̀ òun ló gbilẹ̀ ah, bá ti conclude wípé wọ́n fàdálà matters sí pé à ah, ẹ̀dá ò lè kú kó tún ṣe kíni kó tún dìde ọba adẹ́dàá wa fẹ́ ọ̀ràn wa nínú tọ́ràn wa láti sọ fún wọn láti já wọn nírọ́ wípé nǹkan kan ń bẹ o tó wà àbá òfò ọpọlọ tó jẹ́ pé knowledge spirit ni ojú gbogbo ntìmátà sẹ́yìn sọ̀rọ̀ nípa rẹ̀ lọ. a máa mọ̀ bí ẹyẹ á blow sí àdẹ̀dẹ̀ yá máa fò lọ. ó ní pẹ̀lú kíni bí ìdìní lọ pẹ̀lú àṣẹ ọba adẹ́dà tó jẹ́ pé òun ní máa jẹ́ kí gbogbo nǹkan ṣẹ. àgàn tí wọ́n ti conclude yìí pé eléyìí ò lè bímọ a ní kọ́mọ bímọ. yóò dẹ̀ lóyún ọmọ bímọ. yóò lóyún ọmọ bímọ. kì í ṣe yẹn nìkan ẹni tó jẹ́ yí pé adẹ́tẹ̀ ni gbogbo ẹ̀ oríṣiríṣi àrùn tó yẹ pé kò sí òògùn fún mọ́ a ní kó bá a ní pẹ̀lú àṣẹ ọba tó dáa tẹ̀lẹ̀. tó túmọ̀ sí pé kí ni iṣẹ́ àwọn ànábì ọlọ́run ọba àwọn ni wọ́n níṣẹ́ eré lọ́wọ́ jù torí pé wọ́n ń ṣiṣẹ́ eré ọba adẹ́dà wa rọ gbogbo ntọ́dá wípé kọ́ máa sìn wọ́n kọ́ máa jẹ́ pé wọ́n ntọ́fanu tí àwọn tá à ń sin ọba adẹ́dà tá a bá tẹ̀lé ìyànà wọn kí lọ́ba adẹ́dà sọ ó ní wàhálà wìsítọ́kọ́ mọ̀ ẹ́lẹ̀ kọ́. la asukayinahu maha ghadaqa tọ́ba jẹ́ pé ẹ̀dá dúró déédéé lójú ọ̀nà bó ṣe kí wọ́n dúró déédéé ni á ṣe ìgbésí ayé wọn ní gbẹdẹmukẹ ara òní ni wọn. òkúta lọ sókè nínú ọ̀nà ará ètò náà sọ ah! ìwà ń kánjú kò dúró gbowó rẹ̀ ìzẹ̀tìn owó yìí òun lè lọ fi pamọ́ síbi kan tó bá dẹ̀ kí wọ́n fún lówó rẹ̀ ṣùgbọ́n òun wò wípé hmm, ó lè depreciate kí ló ṣe ó invest ẹ̀ sóko sírúgbìn gbogbo ẹ lọ ṣàlàlú síbẹ̀síbẹ̀ náà kò jẹ́ kéèyàn ó wọ̀ ọ́n lójú kí ló torí pé kí ni torí ọlọ́run ọlọ́ba fi ló fi ṣe torí gbogbo tí yàn bá ṣe torí tọba adẹ́dà yìí máa ń fún yàn ní injection lọ́tọ̀ débi torí ọlọ́run bá ti ṣe ní ìbìkítà fún táwọn èèyàn bá sọ yóò wá máa fún ọ ní zeal okun ara láti ṣe dáadáa sí ìyá ọmọ ìyá ń sọ pé ah, àti dìde ní fún kí àwọn ilé ìlú máa ah, ń nìhun tó o bá ti rún báyìí bẹ́ẹ̀ ìwọ ọba adẹ́dà ṣe dídìde lóró ní fífi ọrùn fún mi tó o bá wo gbogbo tí o bá dẹ́dà tó ṣe lákàwà àlìkáwà ní fún ẹni tí àwọn tí wọ́n bá ń ṣe wọ́n fún ara rẹ lọ́rọ̀ pé káì oorun ọgbọ̀n nù ọgbọ̀n ara nù ni kódà bó tútù ṣe lè wù kó mú tó. kò jẹ́ kí gbogbo eléyìí ọwọ́ òun lójú lójijì ẹni tí ó ṣiṣẹ́ lọ́ba dé pé owó jọ́sífà mu ló ń bá ní àwọn náà ni so o ti mọ̀ pé o ti waste time mi náà láti ìjọ yìí ó ní ara owó rẹ kókùtà má bàa bá o ni mo ná sí iṣẹ́ oko àti irú àti nǹkan ọ̀sìn yìí so ti ní gbogbo ẹ̀ bó bá jẹ́ pé torí rẹ ọba adẹ́dà ni mo fi ṣe kó mi yọ òkúta tún lọ òkè sí i. bọ̀tún wọn ò tí ì lè jáde náà. nínú wọn a wá rí ẹni tó sọ wípé ọmọbìnrin kan bíi cousins òun àwọn cousins tí wọ́n sá fẹ́ra kì í ṣe fífẹ́ ní wọ́n fẹ́ bá ṣe ìbàjẹ́ ni ó ti ń lé ó ti ń lé ọmọ yìí ó gbà. ọjọ́ ọmọ tó kóra ró ọwọ́ adijọ́ náà ọmọ ìwá ní bùkátà sí nǹkan kan tó jẹ́ pé òun lòun wà ní òun lòun ní lọ́wọ́ sọ tó gbọ́ ti sùn lẹ̀ ó kú kóun ó lọ́mọ yìí bá ní páyọ̀ ọlọ́run ọba o. wọ́n jà géètì ní géètì ta ni géètì ọkọ. kílọ̀ iṣẹ́ ńlá là ń sọ náà sọ. onítẹ̀ ẹ bá sọ ti ń bẹ ní agbede méjì méjì mo garanti àlìjánà fún un. parí yín àti tí ń lábẹ́ ẹ̀tàn yín méjèèjì abẹ́ àtẹnu ahọ́n tẹ́ ẹ bá kóra ró lórí rẹ̀ tẹ́ ẹ bá sọ ní garanti yín lálejò náà. àtẹnu náà ni ọlọ́ọ̀kùn ìsọkúsọ àtẹnu náà òjíṣẹ́ náà sọ yí pé èèyàn kò ní mọ bó ṣe tó níwájú ọba adẹ́dà tí ó fi dé ojú ọ̀gbẹ́ndé àlìkíámọ̀ yọmọ kákòkò rẹ̀ ni. wala yatakallam bi kalimatin wọ́n dẹ̀ lè sọ gbólóhùn kan kò ní mọ ibi tó dé nínú bínú ọba adẹ́dà títí títí tí ó fi wọ sàárè tí ó fi lè jábọ̀ fọlọ́hún ọba ìyá rẹ̀ wọ́n mọ kọ ẹ̀ṣẹ̀ rẹ̀ fún un. gbólóhùn páyọ̀ ọlọ́run ọba tó sọ òun ara òun rí yìrì òun bá kóra ró torí tọlọ́mọ ọba òun bá kóra ró wọ́n bá rẹ̀ rà bó bá jẹ́ pé torí tiẹ̀ lòun fi ṣe kó àwọn yọ bókùtà ṣe bó ṣe bó ṣe títàn pọ̀ nù yàrá ìjáde àwọn àfáà máa ń fi léyìí pé àkíyèsí gbogbo wa sí i wípé tọba jẹ́ pé gbogbo ń tà ń sí à ń ṣe é torí tọba adẹ́dà ni ń tà á lè lò ní láti fi wá ràn àrànṣe rẹ̀ lórí gbogbo condition tá a bá wà ọ̀rọ̀ owó dẹ̀ ló yẹ jù kí ló sọ yā ayyuhā alladhīna āmanū ittaqullāha wabtaghū ilayhi al-wasīla ó ní òun ká wá fi nǹkan ká fi ṣe àgàsọ̀ wá sọ́dọ̀ òun. lòṣìṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ náà fi ń kí wàá lọ la taqiranna minal ma'rufi shay'an má fi ojú di sẹ́ẹ̀rẹ́ bó ṣe léwu kó kéré mọ ìbá àṣẹ pé kó o rọ́mọ ìyá rẹ tó jẹ́ pé ó banújẹ́ kó o wá túnú ká sí kó o tújú ká sí kó o fà á mára akíní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó o dùn nínú ó ní eyín gan ń bẹ lára àṣẹ rẹ̀ fi jèrè níwájú ọba adẹ́dàá. ẹ̀ ń gbọ́dọ̀ ṣọ́ra kí ló sọ fún ó ní òjíṣẹ́ náà sàlá ní a gbọ́dọ̀ wá permission nísìn pàápàá jùlọ pẹ̀lú social media ẹ̀ńtọ́ ọ̀mọ̀rí gan yóò wọnú inbox rẹ wá lórí whatsapp ọ̀hún àmọ́ wò pé ah, alóhùn kan contact rẹ̀ nìkan lòfìjẹ́ yí pé ìgbìyànjú téèyàn ó ṣe láti kó aró nìsín kò ní jẹ́ kékeré tó o bá lọ sí orí social media kọjá lórí amúlò ìbílẹ̀ tàbí o lọ wá nǹkan tó jẹ́ halal torí pé kí ni tó o bá ti yẹsẹ̀ gẹ̀rẹ́ ń bẹ̀ báyìí sọ ma yí pé ọ̀pá mọ́. ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ lè má máa ń tó ń ṣe ibi tó pa amọ́dé ìbọn ti wá àtẹ̀ǹtẹ̀ ìjọ ń ṣe kínní lẹ́yìn láàrin ara yín. tàbí sọ yìí pé tó o bá rí i pé àwo rẹ̀ ń pẹ́ jù lórí social media tí ò tí ò jọra wọn o lè ṣíìsì fóònù rẹ̀ o lè ṣíìsì tọmọ náà tàbí kọ́ ọ̀rá pàlàsà lé wọn lọ́wọ́ ká fi pera wa ṣebémi náà lọ fẹ́ pé tàbí àwọn òbí rẹ̀ tàbí àwọn ọmọ torí pé kíni yorùbá ní ń bọ̀ yín bọ̀ bó lẹ̀ ṣe sọ ń bọ̀ yín bọ̀ lókè lọ́wọ́ wọn ni tí irun gbọ́n ọmọ ìyá rẹ̀ bá ń jóná sọ ọmọ tí wọ́n ní ká ṣe tètè bomi sí tiẹ̀ kó lè rẹ tọ́ba tọ́ba rẹ tọ́ba wẹ̀ tọ́mọ̀ pé iná ò ní la fi mú àkàrò wá obìnrin kò jáde ńlé kì í jáde ilé ọkọ rẹ̀ ló wà iṣẹ́ ńlá ni. iṣẹ́ rí ńlá ni ní àsìkò tá a wà nù rẹ̀ iṣẹ́ rí ńlá ni bọ́dà ṣẹ̀tàn ò ní fi wọ́n lọ́rùn lẹ lọ́nà wo ó lè má jáde kọjá pẹ̀lú pé kíní kékeré tó gbé dání gbogbo ayé ní ọmọ tọ̀ tọ́yí ń gan ọ̀bá kóra rẹ̀ ń jánu àti sórí ibú kékeré ni kí ló ṣẹlẹ̀ sọ fọ́kọ ni nígbà tí kíní yìí tó wá sí i. tẹ́mi rẹ̀ wárìrì sọ fọ́kọ òun ṣe sìnà orí ọkọ kọ́ fò lọ́nà. bọ̀tá àwọn afá kan gbọ́ ní ah, ìbádẹ́ bora rẹ̀ láṣìírí àwọn afá kan ní à ẹ̀ kọ́ bora rẹ̀ láṣìírí. imratu aziz ńgbà gbogbo tútọ́ fẹ́ pa pẹ̀lú nàbíyùlá Yusuf sallallahu ala nabina wa alayhi sẹ́ni kankan wà ń bẹ́ ń gbà náà sẹ́ni kankan wà ń bẹ́ ẹnì kan kò sí ń bẹ́ bọ́dí gbogbo tí wọ́n ṣe nínú kọ̀rọ̀ ṣé kò di gbangba kí ni kí ló fà ọba adẹ́dà kò sí ègún ni ẹnikẹ́ni tó bá ṣe yóò tú láṣìírí yóò tú láyé ndí kó tó di gbangba jọ́ bẹ́ẹ̀ dàlkíyàmá. kò ní gbádùn. bẹ́ẹ̀rẹ̀ ọkàn ṣe ń jẹ ní ọ̀mọ̀tì kí lọ́wọ́ á kí bó ló sì ṣẹlẹ̀ orí social media náà ti pàdé kò sí lágbègbè. ah sonic ti kọ́ lọ ti Port Harcourt ni ẹni tí ń lọ Port Harcourt wọ́n lè chat níbí ẹni tí ń bẹ UK wọ́n lè chaati ń bí ẹni tó wà ní China wọ́n lè chaati ń bí wọ́n lè mọ bára wọn sọ̀rọ̀ opportunity ni kéèyàn fi fi ṣe tọ́lọ́n kó lè bá jèrè ah bóyá àwọn ọmọ àyà kan wà ní gbogbo àwọn eré àbí tí wọ́n ní wàhálà lórí bí wọ́n ṣe ń ṣẹ̀sìn kankan gbèsè ayé àwọn tí wọ́n wà ní Kashmir àwọn tí wọ́n wà ní kínní ó ju ọ̀rọ̀ sí wọn a ẹ̀ṣẹ̀ istikọ́mà ẹ bọ́ lọ́n dúró ẹ má jẹ́ kí tàájúdù yín ó mì ẹ má gbà àwẹ̀ ẹ má ṣàkárìn gbogbo ìgbà látara bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa ti súnmọ́ bá a dẹ́dà kò ní sẹ́yìn náà lẹ̀ ó ṣe má ju kálímọ̀ bíi láì mẹ́rin márùn lọ ó rí dáadáa tó fi gbà níyànjú tó dẹ̀ jẹ́ pé bí ìgbà tó gbé dáwà lọ́ọ́ bẹ́ẹ̀ ni. ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà wọ́n máa ń béèrè ọ̀rọ̀ lọ́ọ̀rẹ̀ lórí Facebook dáadáa tọ́lùbìlì ilim ni láti Australia lóbìnrin kan ló ti wá nọ́mbà rẹ̀ ló pè wọ́láyé orí pé gbogbo ìgbà wọ́n máa ń refer question lọ sọ́dọ̀ yín òun dẹ̀ rí wípé ìdáhùn tẹ́ ẹ̀ máa ń fún wọn pẹ̀lú àwọn ẹ̀rí bóun bá ti béèrè lọ́wọ́ gbogbo àwọn àfáà káàkiri wọ́n máa ń sọ yìí pé a ah, bó ṣe rí gan-an nù kódà àwọn náà rẹ́kọ̀ọ́ kan bẹ̀ nítorí náà gbogbo ohun táwọn bá ń ṣe ń bí òun fẹ́ máa gbọ́ advice yín òun ò ní misuse rẹ̀ ó tún fi kú òun ò ní misuse rẹ̀ ẹ dákun ẹ fóun lọ́pọ̀tunity yẹn ẹ gba friendship òun ó dẹ̀ gbà bẹ́ẹ̀ lóòótọ́ kò dẹ̀ misuse ẹ̀ òun wà lẹ́kọ̀ọ́ arábìnrin wà ní Australia <laughs> bẹ́ẹ̀ mọ̀ pé ìrìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ó ń wà bí ó dẹ̀ ń ṣe dáwà lọ automatically tó mí nìyẹn dáadáa ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kìí ṣe kékeré gbogbo dáadáa tí ó lò ó lè má tó one megabyte tó fi ṣe gbogbo ilé one megabyte tá a bá ní ká sí náírà ó lè two hundred naira rárá opportunities ni. téèyàn ọgbọdọ ṣìlò kí ló wá ori orí Facebook ní ẹ ti pàdé wọ́n bẹ̀rẹ̀ sí chat sí chat sí ju ọrọ síra wọn bẹrẹ sí gbé ń pàdé ọ wọlé ọkọ rẹ̀ wá lórí ọkọ rẹ̀ láti ṣe gbogbo ohun ìtara tún mọ́kọ. so o ní nọ́mbà rẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ó tún gba nọ́mbà ó pè ọmọkùnrin náà kò jiyàn ọ̀dà ẹ̀ má bínú kó wọn má bínú ṣé má bínú tán ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ lẹ́yìn. tá a bá àwọn béèrè á sọ pé àwọn ọmọ ìyá wa lókè àwọn ọmọ á pè kí wọ́n káwọn náà gba máìkì kí wọ́n máa kí wọ́n máa mú béèrè wá ṣùgbọ́n yorùbá ní ojú ní alákànfí ọ hmm? sọ pé ọ ń sọdọ àwọn èèyàn ẹni tí ń bá ń pa tí ń bá ń pa àwọn èèyàn sójú ọ̀nà ìdúróṣinṣin tiẹ̀ ló pọ̀ jù tọrẹ ni tí wọ́n ń wò kèé wòran láfi ní rárá kí wọ́n máa kọ́ wa lọ́bẹ̀ ta kí ni dì ṣẹlẹ̀ lọ́sẹ̀lẹ̀ nínú Ramadan tafsir wọn ṣe obìnrin béèrè question béèrè question béèrè question innocently wọ́n ṣe tafsiru tán òun àti àfà wọ́n jọ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tó gbé wọn dé orí bẹ́ẹ̀dì ọkọ rẹ̀ kí ìsinu ótótó nù wọ́n ṣe máa fìyà kí ìsinu ótótó lọ́sàn-án gangan Ramadan. àdéhùn ọlọ́run ọba ni kọ́ àṣírí otu ọkàn rẹ̀ ò balẹ̀ kí dé àwọn olórí burúkú ọ̀rẹ́ tẹ́ lẹ́yìn wa náà ni ọ̀rẹ́ bò wọ́n ní à nǹkankan bó bẹ̀rẹ̀ tuntun kẹ̀kẹ́ ọ̀rẹ́ kalẹ̀ òun náà sì fẹ́ẹ́ ya ọkọ ó pa àwọn òbí òbí àwọn náà tún wọ́n tún takò ní èpè ni wọ́n gbé ní ẹgbẹ́ hanu ẹ́ ó ṣe léyìí tán inú oṣù rọ̀mọ́dá ẹni tí tọ́ba jáde láàárọ̀ kí gbogbo ẹ̀ ó lè bá a fi báláǹsì mára wọn yóò gbé ọ̀kadà yóò kọ́kọ́ fi sáré lọ tọ́ba fi sáré lọ yóò gbà bí iṣẹ́ lọ kí gbogbo ó fi lé kó fi tóra wọn gbogbo ẹ̀ náà sì wẹ̀ á ti ilé tọ́jú ìyá tọ́jú kí lọ́mọbìnrin sọ. So ó ní wàhálà ọkọ òun àti bí ń ṣe ń ṣe wàhálà òun gan ló gbé òun tó ń fi wo ibẹ̀ áá rárá òun ó sọ òun ó sọ tinú òun gbogbo bí ọba ṣe jẹ kí ló ń fa gbogbo ilé ẹkùtẹláàtọ agbọ́dọ̀ ṣọ́ra fún agbọ́dọ̀ ṣọ́ra fún. àwọn ní gbogbo bá ń ṣe ń rí i ara àwọn tó jẹ́ pé wọ́n ń ṣe orí burúkú tó pọ̀ látara nǹkan wọ̀nyí adẹ̀rẹ̀ àwọn náà tún ara àwọn tí wọ́n ń kóra ró nínú àwọn olórí burúkú nù rẹ̀. kẹ́mà dẹ́dẹ́ ọmọ obìnrin olóbìnrin àárín wọn fẹ́ẹ́ dàrú ná irú sísítà báyìí ò tọ́ sí bírọ́dà báyìí. ntọ́láwọn bá ti kádàrà tí wọn bá ti fẹ́ra ẹ o lè gbin o lè ṣègbìyànjú tiẹ̀ tó o bá fẹ́ ṣe but obìnrin tó ti wà ń lé ọkọ rẹ̀ kọ́ wa sọ yìí pé irú eléyìí kọ́ tọ́ sí lágbájá àá ọba tó fi yá sí asàlám sábẹ́ fìràhùn sẹ́kọ̀ mọ́tò ni ó fi ṣàdánwò fún ni àbí kí lọ́ba rẹ̀ dà sọ ó lóun fún wa ní àpèjúwe àwọn obìnrin rẹ tí ó wà lábẹ́ àwọn pàwọ̀ èèyàn kò sí pàwọ̀ ẹ̀dá nínú èèyàn tó tó Firaun. ẹni tó jẹun ló tó lóun gan ni ọba yín ti ń bẹ lókè ọ máa sìn ó tiẹ̀ mọ̀ kọ́ba kan wà lókè ó lékè ọ̀la lórí àlàáràṣà ó lóun ni. Eh? ìfìtìrà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nínú àwọn obìnrin rẹ̀ tó jẹ́ pé kò sírú wọn nínú ẹ̀dá ta ni á ṣe àwọn àǹbẹ abẹ́ rẹ̀ lọ́wọ́. okun táwọn afáà kan fi ń ṣe àwọn afáà fi ń ṣẹ̀rí wípé a lè sọ pé lágbájá ìyàwó lágbájá tí ò ní tí ò ṣe pé dandan ni ká sọ pé ọmọ lágbájá yẹn miss mrs kò ní ká sọ pé miss àlèṣe mrs náà kílẹ̀ rí wọn tí wọ́n sọ wọ́n ní à ah, ǹgbà tó yíṣẹ́ lára sọ́lá ń fẹ́ sọ̀rọ̀ nípa asia ó ní ìyàwó fìràhùn ṣé kò ní bàbá ni ó kúkú ní bàbá wọn ò pé mọ́ bò ní wọ́n pè mọ́kọ rẹ̀ àṣà àlè pé obìnrin mọ́kọ náà ni. àwa bẹ̀rẹ̀ sí déètì kásùpàǹtì dáwà dawa, títí tí kì í ti kò tó wá fi máa ń bá àwọn nísìn ìyàwó níyàwó tẹ́lẹ̀ bá bá sọ̀rọ̀ tí wọ́n bá ṣe tí wọ́n tán ẹlòmíín náà tún gbà ẹ wá di zawakú tọ́wọ́ obìnrin olóbìnrin káàkiri báwọn ẹni ṣe bẹ́ẹ̀ kúkú ti tẹ̀ lójú ọ̀nà ṣẹ̀rẹ́ à láńgbẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe fẹ́ wọn nǹkan Allah kò kúkú sí ntọ́kọ̀ ntọ́kọ̀ pọ̀ làwa fi mú àpèjúwe ní wa wàhálà ṣẹlẹ̀ láàrin ẹnì kejì rẹ̀ pẹ̀lú ìyàwó ìyàwó ọkọ yarí ó rí i pé kínní kò rí bí wọn ṣe sùn. divorce ṣẹlẹ̀ lánàá òun àwọn òbí kíní ò yẹ kó rí báyìí bó ṣe ń náwó tó ń tẹ́kíà ọ̀rẹ́ bẹ́ẹ̀ náà ní ń tẹ́kíà ìyàwó ó ṣe kìtìbà sí bọ̀t kò súnmọ́ ìbéèrè wa wá pé ah, ṣé akudu wa sọ̀híì fún obìnrin téèyàn ò ṣe dòkóòlù fún ọ̀la ó fi jẹ́ pé ká máa ta ká máa ka Quran dáadáa kí lọ́ọ́ bá adẹ́rà sọ fóbìnrin tá a fẹ́ tá a kọ̀ tá a dẹ̀ tí ì súnmọ́ ṣé kò wá fàmí síbò obìnrin tá a fẹ́ àti ìsúnmọ́ awakọ̀ ṣé dandan ni wípé obìnrin tí a bá fẹ́ tí wọ́n ṣe ákùdùlé lórí a gbọ́dọ̀ súnmọ́ kó tó di pé a ṣe tọ́lákùn rẹ̀ náà. kan nínú àwọn ọmọ yà ọkọ ní sọmọdé ni wọ́n dẹ̀ fún wọ́n wo tẹ̀símọ́lá wọ́n fún lọ́mọ yẹn kọ̀pẹ́ rẹ̀ àwọn nǹkan kan ṣẹlẹ̀ ó ti san owó orí ó ti ṣe gbogbo ẹ̀ àwọn nǹkan kan ṣẹlẹ̀ kò lè kọ̀ntínú wọn ṣùgbọ́n kò tí ì súnmọ́ yẹn. bí ká máa fọ̀rọ̀ jórí tó rọrùn ni ọ̀hán ẹ̀ létí ah òun dẹ̀ fẹ́ òun fẹ́ súnmọ́ ọmọbìnrin tóun bá súnmọ́ táwọn ọkọ̀ mọ́ ní kí ló dé ó ní òun ní interest òun ní interest ṣùgbọ́n fẹ́ súnmọ́ ẹ ó lóun ti sanwó orí mọ́ ah rárá má ṣe bẹ́ẹ̀ ó kò sínú sínú ṣúbà ìsúnmọ́ obìnrin pẹ̀lú ṣúbà ó ṣe yọ̀ǹda rẹ̀ tí bọ́ba adẹ́dà sọ. wa in talaqtumuhunna min qabli an tamassuhunna wa qad faradtum alayhinna farida. tẹ́ ẹ bá kọ̀ wọ́n tó jẹ́ pé ẹ ẹ̀ tí ì fọwọ́ kàn wọ́n ṣùgbọ́n ẹ ti pinnu sàdáàkì. ṣé obìnrin ni ó sọ pé ntí mo fẹ́ gbà ní ni àbọ́kùnrin ni ó wò pé ah ntó tinú mi wá nìyí jẹ́ kí n fún arábìnrin pẹ̀lú ìfẹ́ tí mo ní sí i àti bó ṣe tó yìí èkejì yẹn ló fẹsẹ̀ rinlẹ̀ jù. but tàkọ́kọ́ yẹn náà mú un tí wọ́n bá fẹnu kò sí nǹkan kan torí pé kíni abdulrahman bin Awf radiyallahu anhu ìgbà tó jíṣẹ́ náà sallallahu alaihi wasallam tó ní a a ń rí àpẹẹrẹ ẹni tí ń wọléwọ̀de pẹ̀lú obìnrin pẹ̀lú rẹ̀ torí tùwárí obìnrin ó yàtọ̀ sí tọkùnrin tó bá ti di pé yẹn fẹ́ yàwó tóun pẹ̀lú wọléwọ̀de pẹ̀lú yàwó tó tó ṣẹ̀ fẹ́ tí ń dẹ̀ ń lo tùwárí obìnrin dájúdájú ásàrò rẹ̀ ìfẹ́kì ẹ̀ yóò máa wà ní ara òun náà lòjíṣẹ́ náà náà wẹ́ à ló ṣe jẹ́ ó ní mo ṣèyàwó ni ó ní à ah, ó ṣèyàwó ó kó alẹ́nu jẹ́ jọ oko kó alẹ́ nu jọ ìbáàjẹ́ àgbò kan torí abdulrahman bin awf radiyallahu anhu ó ó ní lọ́wọ́ wọn á tún bi léèrè èló ló pinnu fún un pé ó fún un ní owó orí. àwọn instances wa mà pé ah, ọkùnrin náà sọ pé torí ìfẹ́ àtẹ́ńtò tí ń fún ọ lówó oríire circumstance náà lè wà tó jẹ́ pé obìnrin ni ó sọ pé ntí mo fẹ́ gbà ní bíi ti umu sulẹ̀ kí ló ṣẹlẹ̀. gbàtọ́kọ rẹ̀ approach pé mo fẹ́ fẹ́ ọ ó ní à à lè fẹ́ ra irú rẹ kí kọni síyàn téèyàn sọ pé òun ọ̀fẹ́ torí pé kí ni yìí ni èèyàn ńlá ni èèyàn rẹ ni wọ́n mọ̀ràn rẹ̀ wọ́n bí ire ó jẹ́ ni ire wọ́n tọ̀ rẹ̀ gbogbo ẹ̀ ló pé sí lára ó ní à ó ní ẹrù góòdì báyìí fẹ́ ni àbí sílíbà ọkà gbogbo ẹ̀ lọ ní fa obìnrin mára níta yé ó ní rárá nǹkan kan ṣoṣo ni mò ń fẹ́ látọ̀dọ̀ rẹ̀ islam kọ́ gba islam ó tó báyìí ọ̀rọ̀ ẹ̀sìn yẹn ó tó báyìí débi wípé gbogbo ohun tí mo kà á lẹ̀ ọ̀ wà á fọwọ́ ọ̀rọ̀ dànù ẹ̀sìn ló ní kí n wá gbà ọ̀dẹ́gbẹ̀sì kì í ṣe pọ́ gbà nìkan kó sí dáadáa sàmọ̀ yìí pé òun ló béèrè circumstances lè wá bá bọ̀tí tó pàtàkì ìpinnu máa wà ló fi jẹ́ pé obìnrin tí wọ́n ní a fún ọ fífúnyàn lóbìnrin kò necessary kò jẹ́ wípé ọ wà ń bẹ̀. Ah, Afa èmi wà ní Saudi ní ọmọ mi dáadáa ó bẹ́ẹ̀ ni irú obìnrin báyìí báyìí báyìí ni mò ń fẹ́ bá bá ń rí dákun bá ń bá wọn sọ̀rọ̀ òun dẹ̀ wà Nàìjíríà ó dẹ̀ rí ìtọ́jọ́ lóòótọ́ ọmọ ilé ọmọ náà rẹ ó a ah, mo ti rí o. èèyàn báyìí ni èèyàn báyìí ni èèyàn báyìí ni báwo ni ó ní máa gbọ́ ń sọ̀rọ̀ lórí rẹ̀ máa bá ń sọ̀rọ̀ rẹ̀ lọ. ó dẹ̀ lọ sọ́dọ̀ àwọn òbí rẹ̀ mọ̀rẹ́ ní báyìí mọ̀rẹ́ ní báyìí báyìí ló ṣe jẹ́ àwọn òbí ọmọbìnrin náà àwọn náà trust ẹni tí wọ́n wọ́n ní ṣé bó ṣe wí nù ilé wo ló ti jáde báwo wọ́n tún ṣèwádìí wọ́n tọ̀ àfi fún ọmọbìnrin náà ló ń gbà áàdù ti ṣẹlẹ̀ wọ́n ti di lọ́kọláya ṣé wọ́n ríra islam fi rọrùn jù bẹ́ẹ̀ lọ but ntí islam ń fẹ́ ni wípé kí wọ́n máa okùn abẹ́ abẹ́ rẹ̀ lókun dì wọ́n mọ̀ ọ̀ràn rẹ̀ wọ́n mọ̀ bó ṣe jẹ́ wọ́n mọ̀ gbogbo details tí òfin ní jẹ́ pé kí ni ọmọ ọlọ́mọ wà nínú ewu ló fi jẹ́ pé àwọn àwòlẹ́yà àwọn tí wọ́n jẹ́ òbí ọmọbìnrin àwọn níṣẹ́ pọ̀ lọ́wọ́ wọn jù tí wọn ò bá lójú yẹn tí wọ́n rìn mọ́ ẹni tó páyà ọlọ́run ọba tí ò bá wọn ṣiṣẹ́ yẹn ju báwọn bẹ́ẹ̀sẹ̀bẹ́ẹ̀sẹ̀ lọ torí kọ́ má bàa fi ọmọ ọlọ́mọ sínú ewu torí pé kí ni ewu obìnrin kọ́mọbìnrin wà nínú ewu. Ah! ntí máa ń àkóbá tí máa ń fà kéé máa ní kékeré. yóò kó máa ń wò gbogbo àwọn tí wọ́n rà gbègbè yóò wá fún un ó ti kiri yó arákùnrin kan nínú àwọn ọmọ àyà òun wà ní Gabon obìnrin ọ wà lọ́tà àmọ́ distance Gabon sọ́tà ọ wá rí i pé obìnrin ọmọbìnrin yìí gbogbo nǹkan tiẹ̀ ká borí nínú ilé ká ṣe gbogbo ẹ̀ ká ṣe tónítóní ká ṣe gbogbo ẹ̀ kọ́sẹ̀tì nǹkan kan ní. Ah! mo dẹ̀ ní. àbúrò ọ̀rẹ́ nìkan ó wà ní Gabon irú obìnrin tí ń fẹ́ nì ẹ̀ẹ́n wọ́n bá ní báwo ni gbólóhùn tí wọ́n sọ̀hún ó ti mú ọmọbìnrin náà lọ́kàn wípé ah ẹni tó bá lóun fẹ́ irú òun yóò jẹ́ lẹ́sìn wọ́n bá ní kí wọ́n rìn sí òun kò sí nítòsí ọ sọ fáwọn èèyàn rẹ̀ ní nàìjíríà ń bí àwọn èèyàn rẹ̀ àwọn kan wà lẹ́jìgbò àwọn kan wà ní ẹ̀dẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n wà lẹ́jìgbò nǹkankan ivory coast eh, gabon nǹkankan eré àwọn ni wọ́n máa sábà ná pole àwọn òṣèṣe wọ́n ní á ẹ̀jẹ̀ àwọn òde kò apárí halkot ni wọ́n ní báyìí báyìí báyìí ló ṣẹlẹ̀ ẹ̀ẹ́n irú èèyàn wo ni broda wọ́n ṣàlàyé kálukú ìran fámìlì tó ti jáde ń bọ̀ àwọn náà jáde wá wọ́n sọ ẹjẹ́ àlọ́sàn. adébẹ̀ àsìkò òun tí ń súnmọ́ mọ́ṣáláṣí là lọ́ọ́ bá sí abakim sẹ́mà wọ́n ní ojú ẹ ojú àlejò ọkàn tóbi ni kò rí nǹkan kan àṣebá ṣe wọ̀lú gbogbo àwọn aráàlú ti ìròyìn ti dé wọ́n ti wọ́n ti fíìmù wa wọ́n ti ṣe gbogbo ẹ̀ wọ́n ti ń sọ wa lẹ́wọ́ wọ́n ti ń sọ wa lẹ́sẹ̀. ìrun bá tó la bá kírun pẹ̀lú wọn ń gbà kírun tán a bá bàbá imam ilé báyìí là ń lọ níbo lẹ ti wá èkó lẹ ti wá ṣí ò sí wọn kọ́kọ́ lọ wà fún tán lọ rẹpẹtẹ náà àní kò sí nǹkan kan máa máa ah. ẹ̀yin ò tún fẹ́ dá wàhálà lẹ̀ ọ fẹ́ fọmọ fọkọ léènì ni ọ̀sán fáwa mo ní rárá kì í fẹ́ fọmọ fọkọ agbúrò ni a fẹ́ wá wo ìró tá a gbọ́ àyè òkè ọ̀dà bàbá lọ sùn ẹ wọ́n ní àwọn ọ̀dàjọ́ sí i àwọn wà lága àjòkó ọmọ ní àwọn èsè yín o serious business la bá wa o kò sá sí bí nìsín báyìí báyìí báyìí báyìí là ń sọ o ok àwọn ti gbọ́ yín báyìí gbẹ́tò ṣe tó ń bẹ̀ yẹn nìyẹn ń bẹ́ẹ̀ lè ṣẹlẹ̀. ọ̀nà tí a lè gbé ìfúnnilá ìfẹ́ya àyàwó àbí ìfọkọgbà tí ó fi rọrùn ó pọ̀ nínú ẹ̀sìn Islam tó ń jẹ́rìí gbẹ̀ntà sọ pé gbogbo ọ̀nà tá a fi tún gbèsè ayé wa ṣe òjíṣẹ́ náà sàrà ti parí rẹ̀ fún wa. aṣọ níjòkó tó kọjá wípé ọmọ ìyá wa ìwà wò pé ah tóun bá fi ọmọbìnrin lẹ̀ àwọn èèyàn kéèyàn oríṣiríṣi ni wọ́n máa ta sí pé òkùnkùn sí ilé ọkọ mọ́nìs ọkọ rẹ̀ tó ní problem ó ti ṣe kí ni òun sọ pé òun kọ̀ send message wa mo ní interest mo fẹ́ fẹ́ gbólóhùn tó gbọ́ personality báyìí òun náà ní interest ó dẹ̀ ń rìn sí ti ọkọ alhamdulillah gbogbo wàhálà tó kó sí tó fi di wàhálà ó kú lára rẹ̀ ìyàwó rẹ̀ ó ní ah, ó pé yàwó mo tú ẹ lẹ̀ mọ́kọ ẹ̀. kò dìgbà tó bá wọlé tọ̀ kò dìgbà tó bá wọlé tọ̀ kó tó di pé act ṣẹlẹ̀ rárá kò yẹ tó dìgbà tó bá wọlé tán kó tó di ìyàwó rẹ̀ kí lọ́ba adẹ́dà sọ. intalaqtumuhunna min qabli an wa qad faradtum alayhinna farida tẹ́ ẹ bá kọ̀ wọ́n láì tí ì jẹ́ pé ẹ fọwọ́ kàn wọ́n ìyẹn ni pé ẹ ti súnmọ́ wọn èyí ò rájẹ́ lọ́kọ̀ o but pé ẹ ti ẹ ti sọ pé wọ́n ti ákùdù ti ṣẹlẹ̀ yẹn ọgọ́rọ̀ ọgbà tí ákùdù bá ń ṣẹlẹ̀ pé á ah, àfún ọlọ́mọ o sàdáàkì máa ń tẹ̀lé pẹ̀lú iye sàdáàkì báyìí ìmọ̀ kọjá pé àwòlíyà wọ́n sọ ń bẹ̀rùn tàbí ká sọ pé wọ́n fi láàrin àwọn méjèèjì kí wọ́n ná láàrin wọn. ẹnu wọn á kò sí nǹkan a màá fọ ní two hundred thousand owó sàdáàkì rẹ̀ kò tí ì fọwọ́ kàn. kí fífọwọ́ kàn ọ̀rọ̀ tó wá lórí rẹ̀ tó rinlẹ̀ jù ó pé kó súnmọ́ bọ̀tà àwọn àfáà mẹ́rẹ̀ ni torí ẹ̀gbà wá ọ̀rọ̀ kan tó wá wípé tó o bá ti tilẹ̀kùn mọ́ ọmọbìnrin ọ̀fọwọ́ kan ọ̀fọwọ́ kan ọ̀ràn ọ̀sán sàdáàkì rẹ̀ pé tọ́ ọ bá dẹ̀ jáde láyé yóò jogún rẹ̀ àwọn àfáà mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n dúró lé lórí nù. abubakar sadiq umar bin khattab usman bin affan àti ali bin abi talib radiyallahu anhu ajma'in tí wọ́n dúró lé lórí nù. Ari nínú àwọn afáànà nínú àwọn sàábì òjíṣẹ́ lásìlàsìlà wọ́n ní ọba adẹ́dá ọ̀sọ̀rọ̀ àtìlẹ̀kùn mọ́ àtìlẹ̀kùn mọ́ nínú kùránì rẹ̀ wàlámtùmọ̀ sòhónà lọ́sọ̀ tẹ́ẹ̀dẹ̀ tí ìfọwọ́ kàn wọ́n tí wọn ọba tí ìfọwọ́ kàn wọ́n ntọ́ba adẹ́dá sọ fọlẹ́húnà nísùmáfọ̀rọ̀tún ìdajì ntí ẹ ṣe lálìkáwà ní pẹ́ fún wọn ní sàdákì yẹn ìní wọn mú ẹ fọwọ́ mú dajì àwọn náà fọwọ́ mú dajì kòtòkòlá ní tẹ̀síwájú tẹ́ ẹ bá yọ̀ǹda tọkọ bá yọ̀ǹda tàbí ìyàwó náà ló ń yọ̀ǹda ó lóun ló dáa jù akọrọbùlì takwa òun ló ń torí pé kíni ihsan ọba adẹ́dàá ń gbà wá níyànjú rẹ̀ kọkùnrin ọ sọ yìí pé má wọ́ọ̀rì mo yọ̀ǹda. pàápàá jùlọ ẹni tó jẹ́ pé àléyìí ọ̀kùdẹ̀tùn nìka ẹni tó jẹ́ wípé òun ló lókun ìgbéyàwó lọ́wọ́ ta ló lókun ìgbéyàwó lọ́wọ́ tó lè sọ wípé mo kọ̀ ọ́ ta ni ọkọ àlàyé tún wá lórí èèyàn náà àwọn afáàní bẹ́ẹ̀ ni fún obìnrin tó bá ti jábí lẹ́kọ tọgbọ́n ṣùgbọ́n obìnrin tí èè sàbí lẹ́kọ wòlíì rẹ̀ ni tó bá torí wípé kíni ngbà wọn ti sọ pé iye báyìí là á gbà tí wọ́n lè dìtámì rẹ̀ fún àwọn náà ni wọ́n lè sọ pé àfilẹ̀ o àgbà àgbà. ló fi jẹ́ pé fíkì nìka àgbọ́yé ẹ̀sìn lórí bá a ṣe é ṣègbéyàwó àti bá a ṣe é kọra ẹni wọ́n wà nínú tó yà wá sọ́tọ̀ kò nínú ìṣesí ẹranko ìyẹn gbọ́dọ̀ gbọ́ yí dáadáa. area márùn yẹn mùsùlùmí gbọ́dọ̀ gbọ́ yé tí ó gbọ́ yé ẹ̀sìn yóò máa yóò máa tàǹbélé kí bá síláàmù jẹ tó pé èyí lè máa kírun kọ́ máa gbà àwẹ̀ kò sí nínú síláàmù mọ́ mùsùlùmí mọ́ ọ gbọ́dọ̀ kó fi mọ̀ tí ọba yìí máa a kọ máa rìn ní àti ọ gbọ́dọ̀ gbọ́yé. torí tí ò bá níyùn ewu ńlá ni fún marriage àti divorce bá a ṣe fẹ́yàwó bá a ṣe kọ̀rọ̀ ẹ nílẹ̀ ọ gbọ́dọ̀ gbọ́yé. ọmọbìnrin tó ń bojú wọn pẹ̀lú ọkọ rẹ̀ wá ló ń gbóná aṣọ wọ́n dẹ̀ páàkì gbogbo ẹ̀rọ ní èmi ò ṣe mọ́. ọ̀ ń lọ ilé wa à kò tiẹ̀ ṣó o wípé ọmọ tí ń ṣe ohun tó ń túmọ̀ sí ni pé gbogbo ojú tó bò yẹn fèkì ni. kí lọ́ba adẹ́rà sọ wọ́n lọ gbalé tàbí wọ́n lọ kọ́ lọ fi ń bẹ̀ kí lọ́ba adẹ́rà sọ ó ní látúkùrìjú hunna min bùyútì hinna wàlá yakhrujna ilà yàtínà bí fàhíṣẹ́tì mọ̀bẹ̀yìnà ẹ má lé wọn kó nu ilé wọn o gbàtó ti jẹ́ pé bẹ́ẹ̀ ni gbé ilé rẹ̀ ni gbogbo ọ̀wọ̀ ààbò gbogbo ẹ̀ ọ gbọ́dọ̀ fi bò ń bẹ̀ ọlọ́run ló fún un wọ́n yà àwọn náà dẹ̀ gbọ́dọ̀ sọ pé pẹ̀lú gbogbo ndí mo ṣe rárá tàbí káwọn sọ pé àwọn òbí rẹ̀ ni àyàfi tí fáyíṣà bá wọ̀ tàbí ẹ̀mí rẹ̀ fẹ́ wéwu àárín gbogbo àwọn circumstances láìpẹ́ tọkọ ń yọ̀bẹ sí ìyàwó tíyàwó náà ń ṣe kínni tí ń yọ̀bẹ sọkọ a òtítọ́ pé ọ̀fẹ́ kọ̀ mí ṣùgbọ́n kí n tó lọ tẹ́yìn bó bá fẹ́ lọ yìí sọ àgà ni wọn náà gbọ́ ọ gbọ́rọ̀ ó rí èèyàn wọ́n guide her out. tóbìnrin ọba ti sínlé ọkọ ilé àwọn òbí rẹ̀ ní kọ́ wà obìnrin mùsùlùmí èsè kìí ṣe ìyá ń dágbé torí tọ́ba ti lè lọ dúró níbì kan yàtọ̀ sílé àwọn òbí rẹ̀ ààbò ní sí fún un mọ́ gbogbo orúwó ògìrì ọ̀fẹ́ máa ta sí àwọn tí wọn ò ní nǹkan ṣe wọ́n dẹ̀ pọ̀ ń ta. Ah, èwo lè wá rí darí ládùúgbò wa láìpẹ́ yìí. òun fẹ́ rí sísá sísá kan ni sísá wo lọ fẹ́ rí ṣé ìwọ tó yàwó kejì ṣe táwọn bá ti ní tafahum wọ́n ti ní kò sí tó kọ́ Allah kìí ṣe bí nìkan lọ́wọ́ ọ kárí gbogbo ayé nígbà wọn ń béèrè lọ́wọ́ Sheikh Fawzan Salih Fawzan afọ́sọ́wọ́lá wàrà áwò wọ́n ní ẹni tí ò nípa só lè kọnu sóbìnrin pòun fẹ́ fẹ́ ó ní ah, nínú àwọn májẹ̀mú téèyàn fi ṣe déédéé fóbìnrin ni pé kó nípa tí ó bá nípa kó lè wọ́nà tí ó fi nípa ná. ó ní pàápàá jùlọ èkejì lọ́lọ́fẹ́ ṣe o bóò ló fi ṣe ṣe déédéé tí wàhálà òfin níbẹ̀ ẹ ó ti gbà níyì subhanallah òun náà ti gbà ó ti mọ bóun ṣe rí mo ní hátà wàlẹ̀ o wọ́n ti sọ pé ń tẹ́ sọ náà nìyẹn tẹ́lẹ̀ àwọn méjèèjì dẹ̀ kóra wọn lọ kí ni yorùbá sọ wọ́n ní ilé tá a bá fi tọ́ mọ ìrì ni ó wo kò dosùn wọn ò tí ì kóṣù kan. ojú ń tìhun ni òun ti fẹ́ pè yín tipẹ́ mo ní kí ló ṣẹlẹ̀ o ọ̀rọ̀ àwọn náà ni mo ní ọ̀rọ̀ yín wò. àbó pìrìpì àpá ṣé kò sọ fún ọ ti tẹ́lẹ̀. a mú ọ̀rọ̀ débi wípé tó bá jẹ́ wípé ara rẹ̀ ń dìde ni kí ló jíṣẹ́ lásán àfúlàm sọ ó ní ká gba àwẹ̀ àbí máa fa àwẹ̀ kún kọ́ba adẹ́dẹ́ ó fi pèsè ṣùgbọ́n nkánjú oríbi tó kó ọ sí nìsín ní ìsìn kò sí lé ọkọ kò sí ń ta kò sí lé wọn gbogbo wàhálà bá ń ti pọ̀ ń ta gbogbo ẹ̀ náà sì wẹ̀ àwọn onísúnà ni wọ́n falẹ̀ lórí àwọn tí wọ́n ń pera wọn ní sálásí yẹn ọ̀rọ̀ márẹ́jì lọ́wọ́ àárín wọn bó ṣe easy bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ yí pé wọ́n máa fọmọ ọlọ́mọ wọ́n máa fi ọmọ ọlọ́mọ aráre wàláhì kò sí ní dọ́kan sọ̀lẹ́fíà pẹ̀lẹ́lẹ́ sọ̀lẹ́fíà lẹ́tọ̀ọ́ rẹ̀ bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ fiqh wọ́n dẹ̀ ní bá ń ṣe ń kọ́yà bá a ṣe kọ́yà wò. ẹnikẹ́ni tó bá purọ́ fún ọ wípé ṣeré àkọ́ àárín tó kọ ẹ òun ní orí torí làákàyè ò sí. marriage àti divorce a gbọ́dọ̀ lé ẹ̀kọ́ lórí rẹ̀ hajj a gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ lórí rẹ̀ òfin jẹ́ pé àárín gbogbo gbà àní sọ yìí pé ájẹ ọdún ti dé o èyí tá a ti sọ sẹ́yìn ẹ jẹ́ ká máa mánéjì yẹn iná o á kí ni á tún tún bẹ̀rẹ̀ gbogbo bá ń bá ń ṣe ń tún bẹ̀rẹ̀ tó náà <laughs> ṣé ká dá máa lẹ́lẹ́ lórí rahimahullah rahmatan wasi'a àwọn ní àti lọ́ àjì gan máa ń ó ń bà wọ́n lẹ́rù mo ní wọ́n ní kí ló dé wọ́n ní táwọn bá dọ̀hún táwọn bá rí tí ọmọ nàìjíríà ń ṣe lọ́hùn àtàwọn tí wọ́n ń kílẹ̀mù pa àwọn jáfa àtàwọn tí wọn ò tiẹ̀ fa nkankan ojú ọmọ tìyàn kékeré sọ yìí pé ah ṣé bí nàìjíríà yẹn náà lẹ́yìn náà ti wá iṣẹ́ wo lẹ́ ń ṣe náà. oríṣiríṣi èèyàn kọ dáadáa la fi sọ pé nínú ntẹ̀yàn gbọ́dọ̀ ṣọ́ tó bá fẹ́ lọ sí hajj àwọn wo ló ń bá rìn àwọn tó yẹ pé tó o bá fẹ́ rìn rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ gan wọn ò ní í gbà fún ẹ ọ pàtàkì pé a ah, ọfẹ wọ náà wọn ní rárá ò ní wọ kì í ṣèṣe ju wa àbí kí ni abẹ́ sọ yìí sí ìfádà là ń ṣe <laughs> ebu bọ́dì ó dẹ̀ ṣe ó ṣe márùn-ún tawaf márùn-ún ó lélẹ́yìn náà ti tóun báyìí òun ò lè kọ́ntínú mọ́ ọbẹ̀ fẹ́ gbẹ kan èwo ló dé ó ní à márùn yìí náà ti tó òun ò lè kàn ní mo ní ìwọ àti tani tó o bá fẹ́ ṣèyún kì í ṣe gúrúùpù tó o bá wà nìyí sórí bí ṣe bá fà ọ́ ní tẹ̀tẹ̀ á gbé ọpọ̀n á jọ parí eléyìí tábà á parí eléyìí sáyùn bẹ́ẹ̀ o àbá hàn lápá ẹnìkan hàn ẹnìkan lọ́rùn pé é kì ṣe bí tó bá yẹ pé gúrú ibòmíì ni wọ́n ṣé wọ́n ló lówó rẹ̀ wàhálà tiẹ̀ nu. àbí ẹni tí ò tí ì ṣe ìfàdà tó ní ẹ àwọn ọmọ ẹgbẹ́ wọ́n ṣe rí ni lẹ́dẹ̀ máa ń wá gbogbo gbà wọ́n ló tún kù kan ìfàdà ayọ̀ǹdẹ̀ yín o àwa ti yọ̀ǹdẹ̀ yín wọ́n bá dá lóhùn wọn ní kò sí lọ́wọ́ rẹ̀ débi pé ó rí yọ̀ǹda àṣẹ tọ́ọ̀ bá ti ṣe ẹ ti fa sàtífíkẹ́tì àlùjànnà yín yá ó ní ẹ́ wọ́n ní bẹ́ẹ̀ ni torí ìdẹ́rùbà tí wọ́n fẹ́ kéèyàn ṣe fún mùsùlùmí nù tahwif ṣẹ̀rìí kọ́mẹ́jẹ tahwif gẹ́rù ṣẹ̀rìí ìdẹ́rùbà tó wà lójú ọ̀nà ṣẹ̀ríà pé à tẹ́ ẹ̀ bá ti ṣe sàtífíkẹ́tì àlìjẹ́nà tí wọ́n ní ẹ fi ájì gbà ẹ ti fa àyànù wọ́n ní ẹ ọwọ́ kan ló dìde ẹ fa sàtífíkẹ́tì àlìjẹ́nà yà kẹ́ ẹ. ó pọ̀ báwọn torí pé kí ni ìrìn àjò ni tó jẹ́ pé stress wà ń bẹ̀ yóò ní ìdí ìgbìyànjú ọ̀rọ̀ tí ó máa tí ó máa tìyàn sókè ọ̀yàn já ṣe báyìí ládàá báyìí ló jíṣẹ́ lára sọ́là ńlá gbà ń bẹ̀ ó tá a bá ṣe báyìí àgbà ládàá báyìí tá a bá ṣe báyìí àgbà ládàá látara bẹ́ẹ̀ yóò máa wò á ah, kóun ó tiẹ̀ wo ti ládàá hàn torí bá ṣe ṣe àwọn ìgbìyànjú gba àwọn sàárì òjíṣẹ́ náà sàásánà nǹkan níyànjú ní ẹ̀rọ bí ara nù tó fi rọrùn fún wọn láti ṣe. kí ni last one rẹ̀ ogún pínpín agbọ́dọ̀ mọ ogún pín sórí ogún di igi èèyàn ń èèyàn ń tún ọ̀rọ̀ ọlọ́run ọba kọ ni ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ orí ibú ni ọba adẹ́dà kò fún òjíṣẹ́ náà asálàm ní chance láti dá sọ̀rọ̀ ogún pínpín òun ló pín nǹkan rẹ̀ ibi tó jíṣẹ́ náà asálàm sásí báyìí àlàyé báyìí àlàyé báyìí ọwọ́ aṣèkìlọ̀ ó ní òfin òun ọlọ́run ọba nìyí o ẹni tí ò bá ṣe bóun ṣe fẹ́ ẹ̀ ń bọ̀ wá bá wọn. gbogbo àwọn eré agbọ́dọ̀ yẹn ju ẹ̀ àkídà àti iman operating system mùsùlùmí nù tí ó bá yẹn ju rẹ̀ virus lè kọ́ sí anytime virus ó lè kó sí lẹ́ni time kọ̀dẹ̀sẹ̀ tí ò lè kó sí lágbára ah ńgbà tá àfa àfa ńlá tó ṣe kìámù lè tó gbé wo dání ó ń fi ṣe kùnúùtù ó ní káàrà ó lè ran bọ́ǹbù lọ́wọ́ sọmọ yìí pé àdánwò ti dé ó dẹ̀ ń sọ pẹ̀lú conviction ní àyín lẹ̀ ọlọ́ba adédarí wà áyídú lẹ́hún mọ́tàtà tó ní mí ń kú wẹ́tí ó ní tẹ̀ǹkì ìrìlì tó fi ìdòlù rúmọ́. Eh, ẹ́ rí o ti sọ lárúbáwá lọ lójú ara rẹ̀ kí lẹ̀ rí sẹ́yìn tó àwọn adalọ́ pé mọ̀nà àmìlà àmìlà àmìlà àmìlà lẹ́yìn àléhì amruna fọwọ́rọ́ ibi tó ti ń tọ́ ara nù ọ̀fẹ́ ẹ̀ má gbọ́rí ẹni tó ti sẹ́kàn tí èsì pàwà ní anípa pàlàfẹ́ bẹ́ẹ̀ tó wá ṣe bẹ́ẹ̀ àádàfẹ́ rẹ̀ lù láyà ni sójìṣẹ́ ńlá àṣàlù òṣè kùnú olóṣè tó gbé wò dání oní kò gbé wò dání ó ń sọ tó eré tí wọ́n ṣe yẹn ntọ́ ń sọ ni wípé òjíṣẹ́ ńlá òjíṣẹ́ pé kò mọ́ kò dá léyìí mọ́ ọba adẹ́dà gan ọ̀dà mọ̀ torí ọba adẹ́dà ní nǹkan sọ́mọ pé gbogbo ntọ́ bá ti ṣe tó bá ti fẹ́ pé kò fẹ́ jọ́ ọba adẹ́dà máa ń sọ wáyù kalẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ oníbẹ̀ẹ́ni ibi tọ́rọ̀ rẹ̀ dé ọba adẹ́dà kò fún un ní chance gan kó ronú ara rẹ̀ ló fi sọ pé láàyè tí kò á ní láwa ìní wà láwa yóò hà kò lè sọ̀rọ̀ fẹ́ nu àfi ní tá a bá sọ̀ kalẹ̀ fún òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrà bó la ṣe mára bó la ṣe kírun torí wípé a bá mà irun ò lè afẹ́ra ẹni akọ̀rọ̀ ẹni bó la ṣe ṣe ogún bó la ṣe kátàkárà bó la ṣe hajj bó la ṣe márààrún gbọ́dọ̀ mùsùlùmí gbọ́dọ̀ gbọ́ yìí má tọwọ́ bọ business tó o àpàdé àlùdé lórí ọ̀rọ̀ ọ bá tọwọ́ bọ̀ kí ni túmọ̀ yín haram. tọba rẹ ti ń jẹ haram ọlọ́run ní gbẹ̀sẹ̀. torí gbogbo ara tí haramu tọ́ iná lọ́lọ́run ọba òfìsí kọ́lọ́run ọ̀yà ọ̀yà èèyàn tọpinpin ti ń jẹ eléyìí pàtàkì fún mùsùlùmí ntẹ́ ń pè lágbọ̀ọ́ nke ntẹ́ ń pè ní ntí ẹ ń pè lẹ́ni tó máa ń tí ń ṣe nìyẹn kọ́ bá dẹ́dà kọ́ máa ṣe àlọ́nà kọ́ máa fòdodo hàn án gbogbo ògbà kó jẹ́ ká lè tẹ̀lé kò dìgbà tí èèyàn bá wọlé tóbìnrin kó tó lè kọ́ ọ́ rà tí ákùdù bá ti wà a lè kọ́ kíkọ́ kó tẹ̀lé òfin ọlọ́run ọba. èyí tọ́mọ ẹ̀yà wa ṣe yẹn ó ti ṣe islah ni ó sáfá bẹ́ òfin ẹ̀sìn láti tàtúnṣe láàrin lọ́kọláya. àárín wọn àtọkọ rẹ̀ ti dàrú àwọn kan ti dúró lẹ́gbẹ̀ẹ́ wọ́n fẹ́ẹ́ dàrú sí i dáadáa òun àti ó tẹ control ó tẹ lófin ẹ̀sìn láti yanjú ẹ̀sìn dáadáa kọba alẹ́ dàá mọ́sàbà yanjú tiẹ̀ náà sí dáadáa kọ́lọ́mọdàlẹ́ ẹnì kọ̀ọ̀kan wa rú kó ṣẹlẹ̀ wa ní abàtà tá a fi wà lìjánà gbogbo bí gbogbo ẹ ṣe dàrú láwùjọ kọ́lọ́mọdà tiwa rú mbẹ kọjá kí tiwa dà mbẹ àníkàpẹ́ àkíyèsí wa sí eléyìí àwọn ọ̀rọ̀ tó bá jọ mọ́ ìbéèrè lórí àwọn àlàyé yìí ká ẹ̀ńtátẹ́ẹ̀nì rẹ̀ láti yànnàná rẹ̀ nà kọ́ba dẹ́dà kó fòdodo hàn gẹ́gẹ́ bí òdodo kó jáde tẹ̀lé. ntí èso òdodo kó jẹ́ kó yé wa pé irọ́ ni kọba adẹ́dà kó jẹ́ àlè yẹra fún un. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. àtàgọ́ méjì àbọ̀ lèmi àtọ̀rẹ́ mi ajísùfà láti débílé ni o. àwọn ìyá wa lókè wọ́n lè kọ ìbéèrè wọn lọ́sẹ̀ ní àwọn ta ní ìbéèrè one two three four five six seven. Assalamu alaikum. Wa alaikum assalam. ẹyọ sá lórí um, lecture last week mo fẹ́ béèrè. Naam. ní nọ́fìlà ti mẹ́rin tó wà lẹ́yìn ìṣáì ṣé ẹsẹ̀kẹsẹ̀ tábà kírun ní ìṣáì ní mosjid àbí a lè lọ ṣe ń lé lẹ́sẹ̀kẹsẹ̀ tábà a lè ṣe ń lé a lè ṣe ní mosjid ká tó lọ nítorí pàtàkì ni pé ká tó sùn a lè ṣe mẹ́rin bọ́rọ̀ gidi a lè ṣe ní méjì méjì. Now. obìnrin tí ó kírun nínú kọ̀rọ̀ yàrá ẹ̀ nínú ilé. ṣé tí ó bá wọ socks ó lè kírun bí àbí dandan ni kó wọ socks. tí ò bá wọ socks kó wọṣọ tó bolẹ̀ dáadáa tí ó bo òkè ẹsẹ̀ rẹ̀. wa aleykum salaam tala. aláṣà ilé sọ̀rọ̀ de. aláṣà yìí nà. ìbéèrè tèmi ni pé. nítorí akin fẹ́ ṣèbéèrè ni ẹ ní ìmọ̀ lórí nǹkan tó fẹ́ béèrè. náà. nípa ọ̀rọ̀ àjì. now ẹ àwọn ẹjẹǹtì yẹn wọ́n máa ń ṣe wọ́n jẹ́ bí àdánwò fún àwọn tó máa kó yẹn lọ sí torí gbogbo àwọn iṣẹ́ yẹn ẹni tí ò lọ bẹ́ẹ̀ni. torí pé àwọn ọlọ́dẹ jẹ́ atọ́kùn tí wọ́n bá lọ. bẹ́ẹ̀ni. àwọn ló yẹ kó yẹn fún wọn. wa bóyá ẹ lè ní àtúnṣe tẹ́ ẹ lè ṣe láàrin yẹn torí pé ọgọ́rùn àwọn èèyàn wa etí wọ́n máa dúró dè ní àràfà àràfà àràfà pípé ọjọ́ àràfà yẹn nà nídìí tàwáàfù kankan kò jọ lójú ìyẹn ìkejì ni pé ọ̀rọ̀ àwọn nẹ́tíwọ́kì Saudi Arabia yẹn wọ́n máa ń kọ̀m̀pìlẹ̀ púpọ̀ jù pé wọ́n fi ń gbáyàn pẹ́ pé ìlú yìí ìlú tọ́lọ́ yọ ìlú ẹlẹ́sìn ni ṣé kò ṣàtúnṣe kankan lórí àárín yẹn wọ́n gbìyànjú gan-an lórí àwọn ọmọ nàìjíríà nínú àwọn gbìyànjú tí wọ́n ṣe ó ní wípé àwọn ọmọ nàìjíríà tí wọ́n wà lọ́hùn ọ̀gọ̀rọ̀ wọn wọ́n gbà wọ́n síṣẹ́ kí wọ́n lè lè bá a máa ṣiṣẹ́ láàrin àwọn èèyàn wọn ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n kó wọn lọ àwọn òrójú èèyàn owó tí wọ́n fẹ́ gbà òun ní jẹ wọ́n tọwọ́ omi inú wọn gan tó bá ti gbowó tán kò ní dúró gan yọkàn tí aláràájì sí free ni gbogbo wa ṣe wọ́ kó ṣe ló fi jẹ́ pé ó pàtàkì fẹ́ni tó fẹ́ lọ sí hajj gan àwọn tó bá fẹ́ lọ kó chùzì wọn kó ṣèwádìí nípa wọn kó dẹ̀ tẹ̀lé ojú ọ̀nà ṣẹ̀rà arábìnrin kan wà ó sunkún wá bá wa níbi tá a wà ní ẹni tó bá wa ẹjẹǹtì tó bá wa òǹga arábìnrin kò lọ pẹ̀lú máhàrámù rẹ̀ ọkọ tàbí bàbá tàbí ẹ̀gbọ́n tàbí àbúrò tọjọkùnrin tó dé báàlìkì tó dé lẹ́sìn kò ṣe gbogbo wọn ẹjẹǹtì bẹ́ẹ̀ bá láṣepọ̀ tipátipá ó bá arábìnrin ṣe àṣepọ̀ tipátipá ó ń lé ká ni lárábìnrin yẹn wá wò pé ah, ojú àwọn eléyìí àwọn ojú súnà ìbọn àwọn dáàbò bò wọn lọ́ba sunkún wa kí wọ́n gbà wọn wọn wá lọ pé ẹ́jẹ̀ǹtì yẹn wá ló wá ń sá káàkiri ó pọ̀ báyìí ó pọ̀ báyìí ibẹ̀ ni wọ́n ti mú alára fa wọn sheikh adam rahimahullah wọ́n sọ gbogbo àwọn àlàyé síbẹ̀ tó ń túmọ̀ sí pé kì í ṣọ̀rọ̀ sìn ní tó ti pẹ́ ni táwọn yẹn ti ń ṣe ìranu oríṣiríṣi yẹn torí bàbá ti jáde láyé nísìnyí ó ti ó ti súnmọ́ twenty years ó ti súnmọ́ twenty years tó yẹ pé ní tó ti pẹ́ ni táwọn yẹn ti ń ṣe twenty seven ọmọ tí wọn bí lẹ́yìn ìgbà yùn gan yóò ti máa bímọ ọmọ rẹ̀ gan ó ti fẹ́ máa lọ ilé ọkọ <laughs> wàhálà ó ti pẹ́ gan ẹgbẹ́ wọn àwọn èèyàn àmọ́ òògùn à nàìjíríà àdẹ̀pọ̀ kálukú ọ̀sán máa ṣe tiẹ̀ so irú circumstance báyìí èèyàn ṣọ àwọn tí ó bá rìn ìyẹn pàtàkì gan. ló fi jẹ́ pé ẹlòmíì tó bá lọ tó bá rí wọn ràn ọ̀ràn tí wọ́n ń ṣe lọ́hùn torí pòun ti mọ ètò yọjà lẹ́yìn wọn pàṣẹmà àwọn ètò tó wà lọ́wọ́ nísìn kìí ṣe kò lè rọrùn láti já bọ̀rọ̀ because ibi tó bá fẹ́ já lọ àwọn náà ti ní programu tiwọn facilities wọn dẹ̀ ní limitation so gbogbo orun kan báyẹn wà ń bẹ̀ tó fi jẹ́ pé èèyàn ó tó dáadáa kó tó lọ ńlé àwọn olùhàfà ìwò tí ń darí wọn irú ẹ̀yìn wọn èèyàn wo ni wọ́n ṣé wọ́n nípa ọlọ́run bá ṣé wọ́n ń tẹ̀lé ojú ọ̀nà súnà gbogbo wọn yìí èèyàn gbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ ṣègbìyànjú lórí rẹ̀ àtọkùnrin àtobìnrin náà náà. iṣẹ́ nẹ́tíwọ́ọ̀kì pípé. bẹ́ẹ̀ni ó pàtàkì nẹ́tíwọ́ọ̀kì yẹn ní hajjabi ẹ̀ẹ́n nọ́mbà tó ń. wọ́n máa ń jáwó gan-an bí ìgbà fi ń gbáyàn. ẹ̀ẹ́n tó rọrùn kéèyàn lo smile bígbà tí ẹ̀yìn mi bá ní smile smile sim àbá ló one hour táwọn fi ń pera wa wọn ò ní jáwọ́ wa wọn ò ní jáwọ́ tó bá yẹ pé láyìn ti bí ilẹ̀ ẹjọ́ mú lọ owó jíjà yẹn lè dẹrùn tẹ́ ẹ bá tún ra láyìn tọ̀hún náà tó yẹ pé ńlẹ́ fi ń jọ ń pera yín ó lè dẹrùn but smile ọlọ́run fi ṣe sábàbí dáadáa. ẹ̀kẹta ni pé nípa ẹtí ìtẹ́ sọ ní last week nípa ìṣirò iṣẹ́ ọjọ́ àlùkè ọmọ. iṣẹ́. ìṣirò iṣẹ́ ní ọjọ́ àlùkè ọmọ. ìṣirò iṣẹ́. ìṣirò iṣẹ́. ìṣirò iṣẹ́ isap. lọ́jọ́ àlùkè ọmọ. ṣé nítorí pàtàkì tí a máa bẹ ọlọ́run ni pé kọ́lọ́run yọ́nú sí wa ni àbí ká máa bẹ ọlọ́run pé kọ́lọ́run ọba má jẹ́ ká ṣe ìṣirò. kọ́ yọ́nú sí wa. tàbí

ẹyọ kan náà ni bọ̀ ó pín sí stage bíi méjì. ok olóyún ọ̀pọ̀ ma. now first ni pé uh, brother àti sister ó fẹ́ ó fẹ́ ṣe fitiba ó wá fẹ́ wo ó fẹ́ ṣe nọ́sọ̀r ó fẹ́ wojú sister so sister wa ní maori mo ti ní nọ́mbà ẹ̀ máa ṣe máa wọ̀ jab máa ṣe fídíò máa ṣe fídíò ara mi máa wá sẹ́ǹdẹ̀ sí so wá wọ̀ jab ó ṣe fídíò rẹ̀ ó sẹ́ǹdẹ̀ sí brọ́dà yìí brọ́dà yìí wá mú fídíò ó chẹ́ẹ̀kì ẹ̀ lórí bọ́ọ̀lù mo ní first ni pé ṣé irú nǹkan báyẹn ṣó wà okay. rárá. aha second mo fẹ́ kẹ́ bá mo fẹ́ méjèèjì bọ̀ kẹ́ bá ṣàlàyé méjèèjì so second wa ni pé irú brọ́dà yìí bóyá ó ti wá ó ti wá kàn bó ṣe wá rí bóyá ó ti try dọ́dọ̀ àwọn òbí àwọn òbí ẹ̀ ní rárá brọ́dà yẹn ti wá rí brọ́dà mi ó ti wá sẹ́ǹdẹ̀ sí ìyẹn náà pé kí ẹ̀ náà tún kó wò ó lórí fóònù kó tún wá lọ mo fẹ́ kẹ́ bá a ṣàlàyé lórí sọ wá ń pàṣẹ lọ fitna ti máa ń dálẹ̀ náà ni tó fi jẹ́ pé kò wá òkè tó bá yẹ pé wọ́n wòra fisikálì ni ṣé yóò lè gbé ká ṣé yóò dọ̀ ibi tí ò yẹ kó dé ṣé yóò fa fitna fitna ti máa ń dálẹ̀ náà ni so ló fi jẹ́ pé àwọn afa wọ́n speak against kárọ́bìnrin tá a fẹ́ fẹ́ tá a bá fẹ́ fẹ́ ntíṣẹ́rẹ́ alákalẹ̀ ni ó ní yóò jẹ́ kífẹ́ ọpẹ́ láàrin yín tí o ò bá lè rí bọ́ àwọn lọ́nà kan ìyẹn náà rọrùn ah ó láwọn relation obìnrin ó lè jẹ́ àbúrò ó lè jẹ́ gbọ̀n ó lè jẹ́ àbúrò yá wọ́n mọrú èèyàn táwọn tó ń fẹ́ ah! pé ah olójú kòkòrò làbúrò àwọn irú obìnrin tí ń fẹ́ ni because ntẹ́njọ́ ń discuss mu. àwọn wòmí wà tó yẹ pé wọn ò lè wò tí wọ́n gan ò ní lè wò tó bá lọ ṣe kípa wọn ò wo òwòrò rẹ̀ wọn ò wo bó ṣe jẹ́ wọn ò ṣe pé ní ah, a àní a ah, ẹ̀gbọ́n ọmọbìnrin yẹn wà irú ẹ̀ ń tẹ́ ń fẹ́ ni ṣeré àfọwọ́ sí gbogbo àwọn wọn wọ́n dẹ̀ kọ́ṣẹ́ wọn gan kí wọ́n má máa sọ káàkiri torí wípé ó lè já sọ́wọ́ àbúrò wọn ó dẹ̀ lè má já sọ́wọ́ rẹ̀ so láti bọ̀ àṣírí rẹ̀ tẹ́yìn ẹ̀ bá ń wò wípé rárá òun ọ̀yanu pàkà ọba adẹ́rà ló ń wo gbogbo wa lókè. tó hmm. picturing fídíò yẹn fitinẹ lọ́mọ dálẹ̀ náà sàwọn àlìkò àmì sọlá wàkàmù sọlá ntọ. ẹjọ lórí kẹtù lọ lórí yẹn mo fẹ́ bi pé ṣé ó lẹ́tọ̀ọ́ fún obìnrin kó máa bo ojú kó tó di pé lọ sí ilé ẹ̀kọ́. ṣó lẹ́tọ̀ọ́ kóbìnrin ló ní kọ́ọ̀bù kó tó lọ ilé ọkọ obìnrin tí ò tí bàlágà gan lè lọ ó lè bọ nìkan ó lè wọ nìkan bàbá rẹ̀ ló dẹwà. ọkọ ni ó mọ ẹni tóun irú ẹni tóun fẹ́ fẹ́ tóun dẹ̀ ti choose tí ó dẹ̀ pèsè rẹ̀ lẹ̀ fún láti ṣọ́ iyì rẹ̀ nígbà tó bá délé rẹ̀ kòsùnmọ́ tó ti mọ̀ yìí pé ń bojú láti lé wọn wá gbogbo ntí yóò mú ojúbọ bíbò yẹn nílára tó bá délé rẹ̀ ó ti kọ́kọ́ mú kó fún ẹ̀tọ́ rẹ̀ ni ẹ̀tọ́ obìnrin ni ah, ó wà nínú àwọn eré ẹ̀sìn téèyàn ọ̀ṣọ́ pẹ̀lú obìnrin ok ó ń sùn ẹ̀ má jì gbàtẹ́ ìṣe pé kó làwọn bá pé ìrun ni ó sùn tí ò kí oil excuse jíjí ni lè fa ó lè fa ìsàn ó ń sùn ó ń rẹ̀ ẹ̀fílẹ̀ ó fẹ́ rẹ̀ ó ṣe gbìyànjú bí ó ṣe wá bí ó ṣe bó ṣe mójútó gbogbo àwọn nǹkan tó jẹ́ wípé tó o bá ṣe àti ṣẹ̀sìn tàbí àti lára rẹ̀ àti kí wọn náà ṣẹ̀sìn lára rẹ̀ kò ní rọrùn o gbọ́dọ̀ mójútó. ní kọ́ọ̀bù yẹn sà mo fẹ́ bẹ̀rẹ̀ pé ta ni ó ní ìyọ̀ǹda àbí obìnrin fún ààrẹ ló ní ìyọ̀ǹda pé mo ti fẹ́ mo ti gbàgbọ́ yé mo ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní lò àbí ṣó máa sọ fún tó bá gbàgbọ́ yé ṣó máa sọ fún bàbá ẹ̀ pé à bàbá mi báyìí báyìí báyìí o ìgbésẹ̀ tí mo fẹ́ gbé lílé. kó sọ fún bàbá rẹ̀ kó lè rọrùn kó lè rọrùn. kó lè rọrùn tí bàbá bá tó bá sọ pé tó bá fún níyànjú à ń kọ́ látàrí pé kò tí gbọ́ yé pé bàbá ò tí gbọ́ yé kó ṣe gbìyànjú lórí rẹ̀ bí ó ṣe gbọ́ yé kọ́ mọ́ fagídí ṣe kọ́ mọ́ fagídí tó bá fagídí ṣe yóò mú ni ra wá fún yóò mú ni ra wá fún torí iṣẹ́ ọ̀rọ̀ pé ọ̀rọ̀ yìí mọ́ nìyí tó bá ti dé àti blọ́ọ̀kù ẹ̀ ó máa ń nira ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà ipá ni màmá rẹ̀ gan fi ń lo ìbò bàbá ló kàn ń bàbá ń kírun déédéé ó ń ṣe gbogbo ẹ̀ jamiu lọ́wà yunifásitì lọ́wà ló gbé bòjú. màmá fẹ́ ṣe àti borí o àti gbogbo ẹ̀ gan kí ẹ jádànù káwọn lọ sukùl káwọn lọ jádànù nínú àná ọba adẹ́dà <laughs> ló bá pè ó ní òun ti dáràn ẹ̀yin lẹ́ẹ̀bà òun ràn mo ní kí ló ṣẹlẹ̀ ó ní báyìí báyìí báyìí báyìí mi ì máa rí ó ṣàlàyé ara rẹ̀ fún mi ní nọ́mbà bàbá rẹ̀ bàbá pé bàbá àwọn ọmọ wa ọ̀rọ̀ wọn gba sùúrù èmi náà ní wọn lóbìnrin lójijì ní nǹkan bá ṣẹlẹ̀ ní nǹkan bá ń ṣẹlẹ̀ yẹn mo fi yẹn wọlé sí lára ara rẹ̀ balẹ̀ ó ní á ah, màá fẹ́ mọ̀ yín ná kí n káti ẹ̀ gbé tọ̀rọ̀ tọmọ yẹn jùlẹ̀ ó ní bọ̀tí wọn ò fẹ́ mọ̀ ní àtàrí alọ́sọ yìí pé n tó ṣẹlẹ̀ ní pé màmá rẹ̀ gan ipá ní fi ń borí kò bẹ́ni bọ́dì sọ mo ló ṣe mistake ń bẹ̀rẹ̀ bọ̀ ṣe mọ̀ kọ́mọdé ni tó bá ń já síta tàbó ń ṣe court mo ní ṣé yóò please wa ọlọ́run bá wá jẹ́ kó gbókùn ju bá a ṣe lérè lọ ó lè fọmọdé ṣe ẹ jẹ́ ká tẹ̀ jẹ́jẹ́ pẹ̀lú rẹ̀ káwa má gbẹ̀ṣẹ̀ lára rẹ̀ ká má dẹ̀ jẹ́ kóun náà gbẹ̀ṣẹ̀ lára wa. màmá ṣe bẹ́ẹ̀ ń sunkún ó dẹ̀ ní dídómi sunkún ó wò ké gbogbo léèsì tó ń tira sílẹ̀ yẹn gbogbo àwọn oríṣiríṣi yẹn ta ni ó gbóhùn lò bẹ́ẹ̀ ni tọrọ oníkálọ́mọbìnrin tí wọ́n bí. àwọn bàbá tí wọ́n ń tí wọ́n ń go against ẹ̀ náà reason wọn ni wípé iṣẹ́ wo ibi iṣẹ́ wo ni wọ́n ti fẹ́ gba bójúbójú ẹni tó ń síjú lè ò tí ì ríṣẹ́ abẹ́lẹ̀ ìdàsẹ́ bójúbójú àwọn làwọn dẹ̀ ti náwó gegege sí lọ. àlàyé ni ó gbà tó fi jẹ́ wípé ní tí wọ́n ń fà <laughs> àwọn náà ní tí wọ́n ń fà. You know? àwọn ògo against ẹ̀ àwọn ọmọ ìpẹ́ sì ni torí kò lè kókó sí àwọn lápò ṣùgbọ́n àwọn wò ni pé kó délé ọkọ ẹ̀ náà ẹni ọkọ tó bá fẹ́ kó bojú wọn ò ní fi fún wọn mọ orin tí wọ́n ń kọ pé wọ́n sọ fún pé ọmọ wa àwọn ìṣẹ̀lẹ̀ àwọn sọmọ yìí pé àwọn náwó lé lórí o yóò ṣiṣẹ́ o yóò ṣe kí wọ́n ti kó wọ́n ti lóòdù gbogbo àwọn conditions yẹn síbẹ̀ so ọgbà etí ẹ̀sìn tó bá ń wá nǹkan kan ṣe tí fi ń pa ọ́dà kó tó di wípé ṣé kínní tọkàn balẹ̀ àwọn òbí gan wọn ní wo gbogbo àwọn instances yẹn so ó gbẹ ó gba tẹ̀dọ́rùj kéèyàn má sọ yìí pé òun kàn fẹ́ ṣe látara pé kó fẹ́ ṣe kó tún wá ba ìmánì àwọn òbí náà jẹ́ ó pàtàkì. naam ẹlẹ́kejì sá jazakumullahu khairan ẹni tó súnmọ́ mi ni wọ́n ní níbi ogún pínpín wọ́n ní ilé márùn. ilé. ẹ ilé márùn. so pẹ̀lú ìyá náà ti wà ń bẹ̀ ìyàwó ìyàwó ìyàwó ti wà ń bẹ̀ ọmọ oní márùn wọ́n ná ọmọ márùn náà ọkùnrin méjì obìnrin mẹ́ta so wá sọ pé tóun bá ti kú o pé kí àkọ́bí àkọ́bí ọkùnrin ó ní àkọ́bí kóun mú ilé àkọ́kọ́ òun ló tóbi jù pẹ̀lú ìyàwó mi tó ń já pé ìyá so pé kẹjọ pín yẹn pé kó má lé yakó nílé so kí akọbí àti ọtí àti pin pé káwọn ọmọ tó kú kọ́ndẹ̀ mú ilé tó kù ní ẹ̀yọ̀ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan so mo wá fẹ́ sọ pé gẹ́gẹ́ bí àti tọ́lọ̀ ti ń ṣe àǹfààní díẹ̀ pé ó ti ń yé díẹ̀ díẹ̀ ìgbésẹ̀ wo ló jẹ́ kí yẹn kọ́kọ́ gbé láti máa ṣàlàyé pé bẹ́ẹ̀ báyìí máa kọ́ lọ́lọ́run ṣe sọ pé kínní. èèyàn gbọ́dọ̀ jẹ́ kọ́mọ̀ yìí pé gbogbo ohun tó sọ yẹn àsọjẹ ni. ọba tí ń lè bá tí ó dẹ̀ ṣàkáǹtì fún hmm. ó ti pín in lẹ̀ kọ́ wá wá àwọn àfa kí wọ́n bá pín in ó dẹ̀ rọrùn nísìn ṣẹlá kanṣu ó pín wọ́n pín fún nǹkan báyìí ló ní tó fẹ́ filẹ̀ tárkà nìyẹn wòsíà tó lè ṣe ń bẹ̀ iye tí ọmọ nì ọmọkùnrin wà ń bẹ̀ ọmọbìnrin wà ń bẹ̀ ìyá ìwà láyé àbí bàbá ṣe wà láyé gbogbo wọn yóò wà ń bẹ̀ wọn ò sí láyé mọ́ àwọn wo ni wọ́n take position wọn ṣeré àti pín ọlọ́run ọba rẹ̀ láti pín gbogbo ẹ̀ lẹ̀ bó ṣe pín nìyí o tó ní ká sọ fún ẹ tó jẹ́ pé tó o bá tẹ̀lé ẹrù rẹ̀ ó fúyẹ́ níwájú rẹ̀ lọ́hùn òun náà ló kúkú fún ẹ tó o bá pín bẹ́ẹ̀ àwa ti ṣe tiwa o o ní sọ yí pé tó o bá pín bẹ́ẹ̀ ọ jẹ̀yà tó o bá sọ bẹ́ẹ̀ kéde gbogbo èèyàn ni ó gbà yín lọ́wọ́ <laughs> tó o bá ní tí o bá pín bẹ́ẹ̀ yóò jẹ ìyá ni torí pé wọ́n lò ní ìyá yẹn lọ́wọ́ àbí hmm. àbí kí ló ń bá wọn sọ ẹ̀ẹ́n tó o bá pín bẹ́ẹ̀ á ewu wà ń bẹ o àwọn ò fẹ́ kí atara yín dẹ́ṣẹ̀ torí tẹ́ ẹ bá dọ̀hún náà bá ní ṣé wọn ò sọ fún yín ni àwa ti sọ tiwa so a ṣe gbogbo àwọn àlàyé yẹn fún but àánú àwọn àfáà tí wọ́n bá respect tí wọ́n like ni kéèyàn pèsè wọn but kì í ṣọ̀gọ̀rọ̀ wọn ni wọ́n mogún pín èyàn pàkíyèsí wọn sí ogún pínpín ìmọ̀ rẹ̀ fẹ́ẹ́rí lágbègbè ó fẹ́ẹ́rí gan-an. tí èèyàn bá fẹ́ wá tí wọ́n fẹ́ ṣàlàyé tí wọ́n fà bá fẹ́ ṣàlàyé fún un ṣé ó dáa kéèyàn pe gbogbo àwọn ọmọ náà síbẹ̀. ọbẹ̀ tà bí òkú bí wíwẹ̀ òkú náà ni kí wọ́n mú láti bí òkú wíwẹ̀ kí wọ́n wá wọ́n sábà pé olúkálukú wọ́n lọ wọ́n dẹ̀ wẹ̀ wá náà ni tó tún wá wà lára rẹ̀ òun lógún pínpín wọ́n ṣàlàyé yẹn náà ah. yẹn náà pàtàkì ah. wọ́n gbogbo àwọn percentages yẹn ni wọ́n fi sí abani àyè lórí net tí wọ́n mú báyìí wá lórí net ibi tí wọ́n ti wrong ni ibi tí wọ́n ti correct ni ọ̀nà àlàyé ni àlàyé ni gbogbo ẹ̀ ọkàn ó ṣì payá sí wa n tẹsẹ wa. sàmú alaykum salaam. wa alaykum salaam. láwọn jaabi gbé mi ni pé ní mọ́sídìí wa ní ibi tá a ti ń kírun gbọ́dọ̀ kan dájọ́ wa ó ní àrídájú pé mọ́ọ̀mù wa àwọn tó máa ń ṣe ìsáàbù yẹn ni àwọn sáàbù tó máa ń wo yẹ̀pẹ̀ tó máa ń wo yẹ̀pẹ̀ tó máa ń ṣe so gbọ́dọ̀ wa kí n kírun lẹ́yìn kò wá kí n kírun lẹ́yìn mọ́ àtòrí ẹ̀rí yẹn ó wá sọ fún mi bẹ́ẹ̀ náà wọ pé à. Ah, ṣé wọ́n ti bá ìmáàmù yẹn lọ́rọ̀. wọ́n ti bá lọ́rọ̀ bẹ́ẹ̀ ni. pé tó ń ṣe yẹn wà ok. bẹ́ẹ̀ ni. ṣó ó gbà. ìgbà tó tọ́ba sọ ni pé àwọn ọmọ bèèrè lọ́wọ́ bọ́dà yẹn pé ṣé kò dáa ni ó ṣáà fún wájú ẹ̀. kò ṣàlàyé. kò ṣàlàyé kọ́ ni. àwọn àǹfààní kò pè sí àwọn míì fẹ́ gbọ́ àwọn àǹfààní tí wọ́n lẹ́rìí lọ́wọ́ tí wọ́n dẹ̀ lọ́jọ́ lórí tó bá jẹ́ ni ọjọ́ orí rẹ̀ ju ti ìmáàmù yẹn lọ ó bẹ́tà àwọn tó respect. ṣé ó lè máa kírun lẹ́yìn ẹ̀ lọ bẹ́ẹ̀ náà. téèyàn bá ti ṣe ẹ̀rí lé wọn lórí àwọn míì bẹnu wọn kìí ṣèfẹ́nu ni wọ́n ń ṣe wọ́n rí ibi sásì ni wọ́n sásì bìkan ni ibi tí wọ́n dẹ̀ sásì kò lẹ́sẹ̀ ńlẹ̀ so èyí ó jẹ wọn gbọ́ yé pé ibi tí wọ́n sá sí yẹn ò lẹ́sẹ̀ lẹ̀. èmi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbọ́dọ̀ ọ̀ṣọ́ akíhun lẹ́yìn èmi náà wà kíbẹ̀ akíhun lẹ́yìn ọkọ tí wọ́n akíhun akíhun lẹ́yìn ọbẹ̀ yẹn wòye wòye àfihàn wà lọ́kọ́ yẹn pé wòye wòye àfihàn wà lọ́kọ́ yẹn pé pé à ṣé aláìlẹ́ gbà. tọkàn rẹ ò bá balẹ̀ ń bẹ̀ lọ sí masjid mi very simple. Assalamu alaikum. Wa alaikum assalam. Ọlọ́run jẹ́ àríyìn bọ́ lórí dáadáa àná mo dá sí ọ̀rọ̀ kan ní àná. sọ̀rọ̀ sókè dáadáa. naam mo ní mo dá sí ọ̀rọ̀ kan ní àná ní mọ́sídìí ọ̀rọ̀ wa. naam. so ẹ ò sísà kan béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ ìmọ̀ọ́mù mọ́sídìí wa pé òun lọ́rẹ̀ẹ́ kan. naam sísà lọ́rẹ̀ẹ́ kan. naam ọ̀rẹ́ ọkùnrin abóbìnrin. obìnrin. naam. so ó wá ní ó ní brọ́dà kan tí ó fẹ́ fẹ́. naam. so wọ́n ti jọ wà so brọ́dà yẹn wá lọ bá bàbá arábìnrin yẹn torí pé bàbá arábìnrin àti ìyá sísà wọn ò jọ wọn ò sí mọ́. ok so nígbà tí brọ́dà yẹn dọ́dọ̀ bàbá bàbá wa ní kò sí wàhálà wípé òun nìkan ò ní dá sọ̀rọ̀ sí pé kán lọ bá ìyá ìyàwó náà pé tí ìyá ìyàwó bá ti wí àwọn fara mọ́. ok so ọdọdọ ìyá ìyàwó náà so ìyá ìyàwó ní kò sí wàhálà pé sí nítorí pé nǹkan tí bàbá náà fẹ́ ni pé kò sí wàhálà pé àwọn fọwọ́ sí i so later on sísan yẹn wá ń sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tó ń béèrè lọ́wọ́ ìmáàmù pé lẹ́yìn ọ̀rọ̀ tó ń ti béèrè lọ́wọ́ bàbá ah. tí bàbá ti sọ pé àwọn ti fọwọ́ sí i àti tí ẹ̀ eh, ọ̀hún wọ́n ti sọ pé kán lọ báyà náà tí yàrá ti sí pé wọ́n ṣáà wọ́n ti wọlé tọ́ra wọn. rárá kí wọ́n má ti wọlé tọ́ra wọn kọ́mọ́ bá mú ṣubú àwa kó gbé àwọn èèyàn rẹ̀ dìde yẹn ọkùnrin kí wọ́n lọ dúpẹ́ ntí ọba fúnyàn èyí dúpẹ́ rẹ̀ náà ká lọ dúpẹ́ kódà yẹn ju ọ̀rọ̀ sàdáàkì pẹ̀lú ọmọbìnrin yẹn kó má ṣe ní ṣe ní tàbí pé èébú tó máa mú wá fún òun àtẹni tó ń ṣe súnà yóò pọ̀ ju tó lè handle lọ ṣó ti yé báyìí nísìn ok wọ́n ti láwọn wọ́n ti sọ báyìí kó wá gbé àwọn èèyàn rẹ̀ dìde kan lọ dúpẹ́ á àwa dúpẹ́ ni o báyìí báyìí báyìí báyìí á péjú ṣé o wọ́n lè discuss ìgbà tí wọ́n fẹ́ release ọmọ fáwọn láti bẹ̀ ṣó ti yé báyìí nísìn tí ọkàn ó fi balẹ̀ pé gbogbo àwọn ṣùrùt tí ṣeré alákalẹ̀ ó ti wà fulfil wọn kó pé fẹ́ràn àárín mùsùlùmí ẹni tó bá ti ń ṣe súnà ó ò ní ṣe tí ó fi jẹ́ pé ẹnìkan wà aláìmọ̀ kan wà fi rẹ́dẹ̀rẹ́dẹ̀ rẹ́ lára tọ́ ayé pé wọ́n àwọn sọ pé àbáṣe máa ń ṣe nìyẹn ẹ̀ẹ́n rárá. ibi tí ibi tẹ́mi tẹ̀ tọrọ tèmi ń lọ rè èmi náà bá wọn dá sọ̀rọ̀ yẹn bá wọn dá sọ̀rọ̀ yẹn because ntí imam padà sọ lórí ọ̀rọ̀ yẹn ni pé ntọ́n ṣe pé ájú ò tí ì wáyé láàrin ntọ́n ṣe yẹn. ṣubú àwa ń bẹ̀. naam. ṣubú àwa ń bẹ̀. tọ́lá láì mọ̀kan ni àtìyá àti bàbá tí ẹ bá ṣe aláìmọ̀kan kò ní sọ pé ká lọ sọ́dọ̀ ìyàwó pé gbogbo ohun tó bá ti sọ ni àfi tó bá yẹ pé kò sí ṣòkòtò ń di rẹ̀ yẹri lọ́wọ́ à ń di rẹ̀ lókù. lẹ́yìn lẹ́yìn lẹ́yìn gbogbo ọ̀rọ̀ náà. bẹ́ẹ̀ni. tó ti padà bímọ kì í ṣe bóyá wàhálà kan padà ṣẹlẹ̀ láàrin bàbá àti ìyá yẹn. ẹ ẹ tí wàhálà ò bá ṣẹlẹ̀ láàrin wọn tó bá ṣẹlẹ̀ láàrin àwọn àtọ́lọ́hún bọ́ nǹkan. ṣó ti yẹ. ọ̀sẹ̀ mi náà mo jábọ́ lánàá nígbà tí mọ́mú sọ pé mo jábọ́ gan lánàá nígbà tí mo sọ pé ọ̀ tí fẹ́ra wọn. ẹ mùsùlùmí ètè tè jábọ́ báyìí hmm, yọ a máa ń kóra ronú pé ah ẹ̀jẹ̀ á ṣèwádìí ìdá wa mú eh, abúlé ti láṣẹ Abdulaziz bin Baz rahimahullah rahmatan wasi'a wọ́n ti rí ìbéèrè wọn ni ah lẹ́sìn náà ó jókòó lórí rẹ̀. Bàtò fi lákòó láti ọjọ́ bá. Eh, eh, Assalamu alaikum warahmatullahi. Wa alaikum salam tula. Àìjáka ni dókítà ti da àìjáka. Àforíjì ni ẹ jọ. Mo ní ká foríjì mi torí mo àìjàk ni. A ní ká foríjì wọn. Ẹ nípa àwọn nàwáfíì wàsà. Pé tí a bá fẹ́ yan àwọn nàwáfíì bẹ́ẹ̀ni. ẹ sọ fún wa pé ọ̀nà mẹ́ta lèèyàn lè gbà. bẹ́ẹ̀ni toru àbí. èèyàn lè yan gbogbo ẹ mo fẹ́ kẹ́ clarify àti toru àtọ̀sán. èèyàn lè yan bọrọ gidi èèyàn lè yan méjì kéèyàn ṣe tashahud. èèyàn lè yan ẹyọkan ẹyọkan ló ti bẹrẹ bẹ́ẹ̀ni. ó lè yan ẹyọkan hmm. ó lè yan mẹ́ta bọrọ gidi ó lè yan méjì kọ́ wa yan ẹyọkan kọ́ sálámà kọ́ wa wa ó lè yan.

tọ̀sán kọ́ sí yẹn. tọ̀sán tọ́ba máa yàn ní rákà mẹ́rin tẹ̀sáwùdù máa wà láàrin rẹ̀ kọ̀ọ̀kan ní sálámà ni òjíṣẹ́ lára sílámù máa ń ṣe bẹ́ẹ̀. èèyàn lè èèyàn lè yan èèyàn lè ṣe tàṣáwù kéèyàn máa sálámà. bẹ́ẹ̀ni tí téèyàn fi máa ṣe di láàbù. bẹ́ẹ̀ni tó fi mọ́lá ká méjì yòókù. lọ́sàn-án náà. lọ́sàn-án náà bẹ́ẹ̀ni òjíṣẹ́ lára sílámù máa ń ṣe bẹ́ẹ̀. Right, sir. Jazakumullah Now, nípa ti nìkà. nìkà na. yes <laughs> kọ́lọ́ kó sànù wa ni. àmín. àwọn ọmọ wa tí à ń bí. bẹ́ẹ̀ni. àwọn obìnrin ló pọ̀ jù nínú wọn. àwọn. àwọn obìnrin ló pọ̀ jù nínú wọn. bẹ́ẹ̀ni n tẹ́ fojú ìyá wọn rí ọlọ́run fẹ́ kẹ́yìn náà wá wò. n tẹ́ fojú àwọn ìyá wọn rí ọlọ́run fẹ́ kẹ́yìn náà wá wò pẹ̀lú statistics. kò ní kò ní wàhálà <laughs> kò sí wàhálà kankan. pẹ̀lú statistics tí wọ́n gbé wájú jáde wọn ní wàdí àwọn. bẹ́ẹ̀ni statistics yẹn wà high gan ó wà high gan. five five point six billion. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. okay out of them bóyá bíi four point two náà ló jẹ́ obìnrin. bẹ́ẹ̀ni. one point something ló jẹ́ ọkùnrin. bẹ́ẹ̀ni. so àwọn obìnrin yẹn bí àwa tá jẹ́ tá à ń yìí náà. bẹ́ẹ̀ni ká tó rí ọmọkùnrin kan bí ọ̀sẹ̀ kan àti bí bí obìnrin mẹ́rin àbí márùn. so wọ́n pọ̀ gan àwọn tí mò ń tra ibi tí mò ń tra láti lọ ni pé kí ni criterion téèyàn lè wò láti fi ọmọ fún obìnrin ṣé pẹ̀lú percentage pé òkè o àwọn tí wọ́n tiẹ̀ ẹ̀dùn sà hmm. àwọn tí wọ́n tiẹ̀ jẹ́ mùsùlùmí tí wọ́n ń practice gan-an percentage wọn lò ó lò. Hmm. ọkọrọ ọgọrọ ìzókọ mùsùlùmí ẹ kankan jẹ orúkọ lásán. ká má ṣe wá wí ẹni tó lágbọ̀ọ́yé. so a dẹ̀ ń fẹ́ pé pé àwọn ọmọ wa alágbọ̀ọ́yé ni wọ́n fẹ́. ọgọrọ àwọn táwa bíbá náà ló yẹ pé bàbá wọlé wa wò àwa gan lórin ìjà sí wa. kéde yín lọ sọ. sọ ni pé <laughs> bá ntaari laari ntaama laari ẹ àmọ́ owó tó lukaluku ọyọ. bẹ́ẹ̀ni hmm. so ohun tí mo ń tà láìsọ ni pé the percentage àwọn tó lágbọ́yé nínú sìgá ó lò gidigidi kan àdẹ̀fẹ́ kọ́ ọmọ akófẹ́ ẹni tó lé àgbọ́yé so so so wà enough lásán ká pé afẹ́fọ́mọ fóbìnrin tẹ̀sán pé ó jẹ́ mùsùlùmí ó dẹ̀ ń practice níwọ̀nba. rárá a ṣàwọn gbìn a ṣàwọn gbìyànjú dáadáa. so tá a bá tá a bá wá délé ọkọ tán a ní fáwọn méjèèjì lọ bẹ́ẹ̀ni àdẹ̀fẹ́ kàn máa lọ́kọ. a tọ́ ọgọ̀rọ̀ àwọn tó dẹ̀ lágbọ̀ yé dáadáa kú. a tọ́ ọgọ̀rọ̀ àwọn ọkọ yẹn mọ́ ọmọ wa ọmọ títò wá pin lẹ́yìn ìgbà wọn bá ti lọ ilé ọkọ tán ọgọ̀rọ̀ àwọn ọkọ yẹn a tọ́ wọn mọ́ ma látara pé kí ni ìmọ̀ yọjú sí wọn nípa ọ̀rọ̀ ẹ̀sìn kódà bá bá sọ pé wọ́n lágbóyè gan ọ̀pọ̀ ara wọn tẹ̀ ń wò pé wọ́n lágbóyè nìsín mistake ni kò tí ì ságbóyè wọ́n ní tara ẹ̀sìn ni ó dìgbà tí circumstances issue bá ṣẹlẹ̀ tá a bá rí bólúkálukú ṣe handle rẹ̀ láṣẹ tó mẹ́ńtó lágbóyè ìtara ẹ̀sìn wà ọmọdé ò lè ti sọ fún òun lágbọ̀ọ́yé ó dìgbà tí àwọn nǹkan bá ṣẹlẹ̀ bó ṣe hándù rẹ̀ lásẹ̀ tó fi mọ̀ ṣé lèyí lágbọ̀ọ́yé àbí ò lágbọ̀ọ́yé tó di ébà yìí nìsín so a ṣe gbìyànjú wa káwọn ọmọ wa ó pé dáadáa á bẹ̀ lọ́hùn kì í sọ̀rọ̀ fún afinifọ́kọ nìkan kọ́ ọ̀rọ̀ gan kọ́ ọ̀nà pọ̀ ọ̀nà aláàlì fúyẹ́ but ó wà fẹ́ni tó bá lè tọ́lọ́run bá ṣe nírọ̀rùn fún á kún fún dùá tó pọ̀ á fojúlẹ̀ tó pọ̀ bí ọ̀kan náà ọmọ ẹ̀yà ni wọ́n ní ẹnì nìkan fọmọ fọkọ ọ̀kan náà ọmọ ẹ̀yà sọ pé ah ẹni mi yìí gbogbo àwọn tí ń fọmọ tó máa ń fọmọ rẹ̀ kún àwọn àgbàlagbà ní máa ń fọmọ fún kéde ẹ̀ fún àwọn. Eh, àwọn young brothers yẹn mo ní young brothers yẹn wà responsible mélòó ni wọ́n so ẹni tó ti wò ó ti rí track record rẹ̀ yìí pé eléyìí mo mọ ìṣesí eléyìí mo mọ ilé rẹ̀ mo mọ náà rẹ̀ mo mọ ibi tó rìn mọ́ mo mọ mo mọ gbogbo ntọ́kàn balẹ̀ sí náà nìyẹn ntọ́dẹ̀ yẹ káwọn òbí máa lé nìyẹn ìgbà tí afsa jáde opó tó ṣe idat ó ń fi lọ kánì lágbájá ti ṣe idat hàn bàtí ẹni àkọ́kọ́ tó ní òun ò ní bùkátà sí ọba lọ́kàn jẹ́ torí ẹni rẹ lòun ò bùkátà sọmọ

tí hálà hílò yẹn ò ní bá ṣùgbọ́n nínú tí máa mú rọrùn tírìtì tàwọn tabẹ́ẹ̀rẹ́ náà dáadáa kọ́ wá fi ṣe kó fi ṣe wọ̀sílà wọ́n bá rẹ̀ mí sọmọ ọlọ́mọ báṣubàṣu má jẹ́ kí ẹni tí ọmọ mi ó kó sí ọwọ́ ẹni tí ó ṣe báṣubàṣu mò ń fọkàn ṣoṣo rẹ bẹ̀ ọ́ ìwọ tó fún mi lélẹ̀ ìṣe fún ẹni tí ọmọ mi ọba kó sí lọ́dọ̀ fún un ṣe jù mí lọ torí wàláyé eh, àfúnṣe ọba adẹ́dàdì wàláyé àfúnṣe ọba adẹ́dàdì ẹni tó jẹ́ tọ́lìbìlì ẹlẹ́mù wọ́n fún un lọ́mọ subhanallah àwọn tí wọ́n jẹ́ èèyàn yòókù rẹ̀ náà ni àwọn ni wọ́n kọ́kọ́ ń bá fa wàhálà pé àmọ̀ ah, ah, pé èèyàn báyìí ni ọ́ bàbá ọmọ òtí ẹ̀ tí gbọ́ yẹn àmọ̀ ah, pé èèyàn báyìí ni ọ́ ẹni tí ó dẹ̀ fẹ́ èkejì ó ń kírun wákàtí márùn-ún ó ń ṣe ó ń sá fún gbogbo àwọn kínú a lè pè ní tọ́lìb ilim lọ títí mutahannis la lè pè ẹni tó ní zil fẹ́sìn wàláì ó dẹ̀ ń ṣe dáadáa ó ń ṣe dáadáa so ọba ẹlẹ́dà. yàrá kan la gbogbo yín sà kò tẹ pé gbogbo ẹ náà àánú ọlọ́run ẹgbẹ́ pẹ́ báyìí pẹ́ ọlọ́run mm, kí wọ́n dẹ̀ sí àwọn tó wà lábẹ́ èèyàn náà dáadáa but on, on human, from human perspective pé kí ni minimum náà ló sọ pé èèyàn lè rí lára prospective suitor láti pé èèyàn fẹ́ fi ọmọ bí. ó ń kírun kéde ẹrin nìkúni ó ń kírun kì í dẹ̀ rìnrìn kùnrin ó ó dẹ̀ ní tí wọ́n bá sọ̀rọ̀ náà fún un ó máa ń fà á mọ́ kì í dànù. ẹni tó bá jẹ́ bíi ali sufia téèyàn bá dé yóò mọ̀ kó tó di pé ìṣẹ̀yẹ ah, ṣẹlẹ̀ ńkọ́. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ tó bá jẹ́ pé sufism ti ń ṣe pẹ̀lú àìmọ̀kan kò gbọ́yé kò mọ̀ ibi tó há sínú because trauma gbogbo ọ̀gọ̀rọ̀ wa náà ilé irú ilé tí ọ̀gọ̀rọ̀ ti jáde nu ilé sufi ilé oríṣiríṣi báyìí náà ni káànù ọlọ́run ọba tó lé abá so èyàn ó gbìyànjú láti jẹ́ kó rẹ́kọ̀ọ́ gidi kọ́ ẹ̀ ẹ̀ ìyẹn pàtàkì. jazakumullahu khairan. jazakumullahu khairan sir. wàá tó sọ wàá kọ́ ọ́ lẹ́yìn ìbéèrè yìí sá a wò pé time ti wà against wa. okay. so kọ̀ pé ìbéèrè kan ṣo inshallah bàbá tí wọ́n wà ní ọ̀nkọ́ yẹn wọ́n máa bẹ̀rẹ̀ ìbéèrè wọn inshallah. okay látọ̀dọ̀ àwọn sisters mi. ẹni ìbéèrè wípé àwọn cousins ọmọbìnrin ti pé fifteen years. so ó wá ní cousin kan ọkùnrin ó sì wà níbi age bóyá bí eight ten so bọ̀ wọ́n jọ wá ń gbénu ilé kan náà fún àpẹẹrẹ bóyá wọ́n lọ ṣe bóyá ń lọ ṣe visitation ni so ó wá ń bèrè wípé éèjì wo ló yẹ kí wọ́n máa bo awúrà fúnra wọn. ṣé ó ti ní ten years ó ti mà wo ẹni báyìí pé ah, ẹni báyìí wà ń wò ó dẹ̀ ó ti ní ten years. o ò ṣàlàyé síbí bóyá kẹ́kọ̀ọ́ bá wa sọ pé òkè ọmọbìnrin éèjì báyìí. ọba ti pé seven omi gan tí o ti pè seven kéèyàn bóra fún. afọ ni tí ọkùnrin bá pé seven. bẹ́ẹ̀ni ok kó ọmọbìnrin náà bá pé bẹ́ẹ̀ náà kéèyàn máa ok mm. bẹ́ẹ̀ni. ok jazakumullahu khair. pẹ̀lẹ́. Mm. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ah, kẹ́mi lọ́gùn bàbá. Mm ẹjọ́ bèrè tí mo fẹ́ bèrè ni pé tí lẹ́yìn tí ọmọ bá ṣe nìka ìtàn náà is registry islamica or non-islamica. is kí wọ́n lọ sí registry ó wà islamica ni àbó wà non-islamica. rárá kí wọ́n lọ registry kí wọ́n lọ sí wọ́n lọ lọ sí sharia court láti gba certificate torí tí wọ́n bá travel. Eh, wọ́n lè lọ sí sẹ̀rá court pé eh, a but most cases ti marriages ti wọ́n ń ṣe gan nísìn wọ́n máa ń issue certificate so with such certificate kò nídìí kí wọ́n wọ́n lè má láti lọ sí registration àwa. Eh. alhamdulilayi ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé téèyàn bá tó níyàwó méjì téèyàn bá níyàwó nílé ìyàwó kan ló ní. ok ó wá níyàwó yẹn wá sọ fún ẹ wípé àfà bùkátà tó wà lára ẹ̀mí lè dá nìkan pé ẹ tíráì kẹ ẹ fẹ́yàwó lé mi ǹjẹ́ èèyàn lè sọ fún wípé ah ìwọ fúnra rẹ bójú wò ta kó bá wo ẹni tó bá bá branded ẹ mu kò mú wá sílé ǹjẹ́ èèyàn lè sọ fún bẹ́ẹ̀ yẹn. kò sí ní tó bá rí aríbi tí wọ́n ti ń ṣe ó rí ìṣẹ̀lẹ̀ láìpẹ́ kódà ní Saudi ní pàpà ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ní ó kò tí ì lọ́kọ bọ̀dù ń wò yí pé àwọn responsibility lọ́kọ láya. Okay kò fẹ́ rọ̀hún lọ́rùn lọ títí pàápàá jùlọ ńgbà tí òun tún ti Ok. ó dẹ̀ persuade ọkọ rẹ̀ wípé ọ̀rẹ́ òun yìí kò tí ì ó dẹ̀ wà òkè toró ń mọ̀ dáadáa títún fífẹ́. ṣé àwọn méjèèjì wọn ò lè padà wá plan lórí ọkọ wọn. lọ jẹ́ kí ni. Wọ́n lè padà wá plan lórí ọkọ wọn. obìnrin tó bá ti fún ní attention tó dẹ̀ ń bẹ́ lọ́hùn ọba ọ̀rọ̀ hami ò ṣe hami bí ò ṣe yún gánà tí ọlọ́run bá kọ pé wọ́n hami máa ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ ẹ̀ eh, but kó take precaution. Eh. Ah, gbogbo tíṣẹ̀rẹ́ aláàlẹ̀ lórí wọn ò ní kó rìn. Eh. ẹlẹ́kẹta ni wípé bí obìnrin bá wà tó bá ti lọ́kọ tẹ́lẹ̀. tóbìnrin bá. tó bá ti ní ọkọ. na tó ti lọ tó ti ṣe marriage tó lọ sílé ọkọ ẹ̀. na tó wá padà wá sílé bàbá ẹ̀. na ó láti wá kí wọn. ó ti lọ sílé ọkọ kínní. na ó lọ kejì. na ó wá padà wá sílé bàbá ẹ̀. ok wọ́n kọ́ lákọ̀ọ́kọ́ wọ́n kọ́ lẹ́ẹ̀kejì. wọ́n kọ́ lẹ́ẹ̀kejì. ó wá wà nílé bàbá rẹ̀. ó wá padà sílé bàbá ẹ̀ láti wá jókòó. láti wá sinmi. sinmi. ìgbà ó wá sinmi ni bàbá ìsinmi tó lóun wá sinmi yìí àwọn tó tún wá bá ń lé kò wá fún wọn nísinmi àwọn ìyàwó àbúrò tó wà ń lé àwọn ò nísinmi. òun gan ò nísinmi ná ẹni tí ò dẹ̀ nísinmi kò sí lẹ́yìn ṣe lè rí sinmi lára rẹ̀. anakunla. ẹ torí kò yẹ ṣe ibi tí ó ti nísinmi nìyẹn tọ́ba yẹ pé ibi tí ó ti nísinmi nù ọba rẹ̀ dẹ̀ ò ní sọ pé ká ṣe nìkan ibi tí ó ti ní sinmi torí ní tẹ́kọ̀ọ́ kí lọ́ba rẹ̀ dàsó ní di tẹ́sìkù ní ilẹ̀ yà ọ̀jẹ̀lẹ̀ abẹ́yẹnìkún mawaddatan wa rahma nítòsọ nìyẹn ilé ọkọ ni ó ti ní sinmi but ìmọ̀ wọn ò rè dáadáa láti rí ilé ọkọ gbé tàbí ó rí àdánwò yìí pé ó ṣì ọkọ fẹ́ ẹ̀ ọ́ possible ọ̀kan méjì náà ni bó ṣe wà lábàtà náà lọ́wọ́ à ìyẹn ilé ọkọ tó lọ ó lè mọ ó fojúlẹ̀ dáadáa ni ká òbí rẹ̀ tí wọ́n bá ṣì wà kí wọ́n fojúlẹ̀ dáadáa kí wọ́n bá wá ọkọ tí ó bàrú rẹ̀ mu. tẹ́lẹ̀ kún fàdùà. ẹ má bínú bàbá o. sọ fún ìsọ̀rọ̀ bá gbẹ́ yẹn. ìgbésẹ̀ wo làwọn àbúrò tó wà lẹ́yìn ẹ̀ lè gbé tí wọ́n lè fi nísìnyí lè bàbá tiwọn. wọ́n bá wọ́kọ. wọ́n bá wọ́kọ. wọ́n pa ọkọ. wọ́n bá wá ọkọ wọ́n bá wá ọkọ. ẹ wọ́n sá mọ ẹ̀gbọ́n wọn wọ́n mọ irú èèyàn ti ṣe. ẹ wọ́n dẹ̀ mẹ́ni tó fi tiẹ̀ wọ́n bẹ̀ lọ́hùn lé kọ́lọ́hùn ó fáwọn ṣe dáadáa kán dẹ̀ bá wọ́kọ àbúrò máa ń bẹ̀ gbọ́n wọ́kọ. Hmm. ọmọ mú bàbá rẹ̀ wáyàwó ọmọ dẹ̀ máa ń bá ìyá rẹ̀ wọ́kọ. màmá bàbá wọn ti jáde láyé. alákùnrin ẹ má bínú. bàbá ti jáde láyé. ìyá dẹ̀ nìyí wọ́n rí wípé ìrìn tí ìyá àwọn rìn ó nídìí ọkọ wọ́n dẹ̀ mọ̀ ìyá wọn dáadáa wọ́n mọ̀ rú ẹni tó ní tó nídìí ok wọ́n dẹ̀ bá wọ́n dẹ̀ rìn sí ọlọ́run dẹ̀ fi ṣe sábàbí dáadáa pẹ̀lú dùá ọlọ́run fi ṣe sábàbí dáadáa gbogbo wọn ní sinmi ok ọkọ ẹ̀gbọ́n òun náà rí bẹ́ẹ̀ ṣe sọ yìí àwọn àbúrò òun wò pé ah wàhálà ni torí ń bọ̀ wà lé ọkọ rẹ̀ gan tó bá wá bẹ̀ wọ́n wò báyìí gbogbo àwọn ìyàwó onúlé wọn ò ní nísinmi bí ìgbà tí àsíndé oorun dé ni tọ alhamdulilah wọ́n rí i pé ọmọbìnrin kì í ṣe àwọn àbúrò rẹ̀ nìkan àtàwọn ìyàwó àbúrò rẹ̀ gan tó obìnrin mọ́ra wọn dáadáa wọ́n ní wọ́n jọ rìn sí i pé à yẹntu ẹni tí ó fi ti àǹtí rèé o wọ́n lè bẹ lọ́wọ́n ọba wọ́n lè bá rí ó dẹ̀ ń ṣàdúrà fún ọ pé à ah, òun dúpẹ́ lọ́wọ́ yín nǹkan kan àbí nǹkan yẹn máa tún máa fi proud pé à ah, èmi náà mọ̀ pé mo burú èmi fúnra ara mi kọ́ máa sọ báyìí sọ̀rọ̀ nìyẹn <laughs> sọ̀rọ̀ nìyẹn ó burú òrílẹ̀ ọkọ gbé ó <laughs> burú kí jẹ kí bẹ̀ so irú nǹkan báyẹn wà ta'awanu 'ala al-birri wa taqwa èèyàn ní filẹ̀ èèyàn ní filẹ̀ pàápàá jùlọ àwọn tí wọ́n bá lágbòye ń bẹ̀ ẹ̀ kọ̀kọ́ rìn mọ́ dáadáa ẹ̀ fà mára ẹ̀ fà mára ẹ̀dẹ̀ kẹfì kẹfì lè bí sẹ́sì lára rẹ̀. arákùnrin ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ń gbà kan mo pè é ń gbà kan tí mo pè é mọ́mí ẹ̀ wá nǹkan tẹ́ ń ṣe báyìí báyìí báyìí ni tóbi ní bá kú òun lé ọkọ ẹ̀ tí A lọ sílé tiẹ̀ tó bá kọ́ ní yorùbá tí ká lè ní o bàbá má bínú o á padà sí á lọ sílé tiẹ̀ tó bá kọ́ mo ní látara pé ilé bàbá tiẹ̀ tó wà yìí o ò ní jẹ́ káwọn ọmọkùnrin tó wà ń bẹ̀ o ò ní jẹ́ kí wọ́n sinmi kò jẹ́ kí wọ́n sinmi kí ni kan tá a máa rí lẹ́nu ọjọ́ mẹ́ta ni pé ọmọ ẹ̀kan tún bá ọkọ ẹ̀ jà ó tún gbé wálé mo wá délé mo wá pè mo wá sọ pé ah mọ́mì kí ló tún ṣe ọmọ yìí kó tún tó wá sí ilé ó wá ní òun àtọkọ ẹ̀ dá ní ẹ̀ẹ́dẹ́ bá wọn parí ẹ̀ ẹ ó ní kí bá máa lọ bá wọn parí ẹ̀ kí n lọ bá wọn parí ẹ̀ àmúṣe bó ṣe wá wà nílé ìlú wa dà oníṣẹ́ ojókòó lé mi lórí ni arákùnrin àmúṣọ kínní bóyá ìṣẹ́ ni o. Mm mo ní wá di púpọ̀ ní ẹ̀ mo ní lé mo ṣú wá di púpọ̀ ní bàbá lè mọ́ mu ṣẹ̀ṣẹ̀ ni àbí kì í ṣẹ̀ṣẹ̀. ṣé n tẹ̀sán yẹn. mo ní lé mo ṣú ó wá di púpọ̀ nílé bàbá lè mọ́ mu ṣẹ̀ṣẹ̀ ni àbí kì í ṣẹ̀ṣẹ̀ bàbá. ẹ bí wọ́n léèrè bẹ́ẹ̀. mo sọ fún bẹ́ẹ̀ nígbà tó ní sórí mi lójókòó lé mi. ok ǹdẹ èsì yẹn lẹ́ ń béèrè yìí pé ṣó dáa àbí ò dáa mo ní kí ló dé tẹ́ ẹ lè jẹ́ ká bá wọn parí ìjà wọn kó máa lọ fẹ́ra wọn lọ ó ní tí ó jókòó lé mi lórí mi mo lókè mo ní wàá di pé lébo oṣù wa pọ̀ lé nìyẹn. ìbéèrè yín ni pé ṣé ń tẹ́ ẹ sọ yẹn ṣẹ̀ṣẹ̀ ni àbí kì í ṣẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ ni torí wípé ẹgbẹ̀fan tó sọ fún yín ni kì ṣe pé ẹ ṣe wáàsí fún ẹ̀rí ọkàn máa jẹ yín pẹ̀lú tí mo sọ yìí àbí bẹ́ẹ̀ kọ́. naam naam. kìí ṣe pé ẹ ṣe wáàsí fún un. a ti ṣe wáàsí fún kò gbà. sẹ́yìn ẹ ti ṣe wáàsí fún sẹ́yìn. tàkọ́kọ́ tẹ́ ẹ sọ yẹn wáàsí ni nígbà tẹ́ ẹ sọ yìí pé ẹ̀ẹ́dẹ̀já parí ẹ̀ tó di ẹ̀ máa ní sùn. òun wá sọ̀rọ̀ òdì sí ẹ̀yin náà wá tẹná mọ́. so ti ẹ̀ máa ní sùn. téèyàn bá ti ń ṣe tọ́lọ́hún ẹni tó gbẹ́rù gbọ́n rí tó bá ti sọ̀rọ̀ òdì síyàn súnà ní pé kéèyàn dákẹ́ tó o bá dákẹ́ <laughs> ìfẹ́ nínú wa ṣe ní imam ahmed imam sunna rahimahullah rahmatulah ṣe ló fi sọ yìí pé tó o bá ti pàkíyèsí èèyàn sódodo first effort tó ṣe yẹn tọ́lọ́n ló ń ṣe ọlọ́run ọ̀sán ọlẹ́sàn tó o bá ti misbehave tó o bá fẹ́ react padà ìfẹ́ inú ló ṣe so tó bá ti misbehave yẹn dákẹ́ ni máa ṣàdúrà ní tiẹ̀ kan máa ṣe zikir ló fi jẹ́ pé <laughs> abúnafilà sheikh abdulaziz mbaz rahimahullah alamtawasa wọ́n sọ ẹnìkan tó ń wà tí ò dáa tí bàbá bá ti bó wọn báyẹn tí wọ́n bá fẹ́ ṣe wáàsí fún un kọ lẹ́tà ni wọ́n á pe àwọn tí wọ́n ń kọ lẹ́tà wọ́n á máa sọ pé sọ pé látọ̀dọ̀ ẹrú ọlọ́run ọba abdulaziz bin abdullah bin baz bẹ́ẹ̀ lórí tí ọba adẹ́dà tó sọ pé ká ìwọ̀ tó fún wa lórí ara wa nǹkan kan láti pàkíyèsí ẹ̀ sí òdodo ibi tí wọ́n ti ń kọ̀ yẹn lẹ́nìkan tó wà lẹ́gbẹ̀ẹ́ mẹ́ẹ̀ bá sẹnu fóró lọ́ba ní kódà ọmọ ń sọ̀rọ̀ yín láìdá ọmọ ń bú yín gan-an. bàbá bumbaz ní ó ti tó kí a má kàn kankan mọ́ kí nìdí ṣé n tí mo fẹ́ kọ̀ yìí ṣé mo fẹ́ fi fún lẹ́sì dá aburú tí wọn ló ń sọ ń pa mí ni àbí ìpìlẹ̀ tí mo fẹ́ fi pàkíyèsí rẹ̀ sódodo yẹn ṣé nǹkan ò ti fẹ́ kó sáàrin yẹn bàbá yẹn fi dákẹ́ bẹ́ẹ̀ torí èèyàn gbọ́dọ̀ n tó ṣe tí ìbá ṣe torí ọlọ́run bá aburú ńlá ni wọ́n máa jáde ńbẹ̀ jẹ́ kí n fún ọ ní ẹfún yín sars níwọ̀n àwọn ọmọ nàìjíríà lọ sọ́dọ̀ bàbá bùnbàs wípé òun wá ìrànlọ́wọ́ bàbá bá kọ chẹ́ẹ̀kì one thousand rials. fún gbàtó dẹ́yìn kò mọ̀ pé wọ́n ti kọ́ ní ní figure ní letters lọ́ba kánmọ́kan sí ó di ten thousand rials. àbí gbàtí ó débi tí ó ti gbowó ngbà wọ́n wò ó ah, wọ́n bá mú fóònù wọ́n bá pe bàbá yìí pé èwo ló ṣẹlẹ̀ one thousand rials ni ẹ̀kọ́ in words which is the correct one but figure wọ́n ti kán mọ́ kan sí o tó bá yẹ fẹ́yìn kí lẹ́sìn. ó lé ní nǹkan kan tó o bá lọ fẹ́ handle rẹ̀ bó o ṣe sọ yẹn tó o mọ̀ pé iṣẹ́ dáadáa tó o ṣe nípìnlẹ̀ ọ máa bàjẹ́ tó o mọ̀ tí bàbá ṣe bàbá ní bùkátà rẹ̀ lè ju one thousand lọ ó wá ń tijú wípé kóun ó padà wá sọ́dọ̀ àwọn ni ẹ fún un ní n tó kọ yẹn náà. Allahu Akbar. báyẹn pọ̀. ìṣesí báyẹn pọ̀ gan nínú ìṣesí wọn. <laughs> so èèyàn gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ in tó difficult jù òun náà ni ìpèpè sójú ọ̀nà yẹn torí nígbà tó o sọ pé tẹ́ ẹ sọ fún un wípé ṣé kẹ́ ẹ bá wọn parí ìjà yẹn pé kò dáa tọ́lọ́n lẹ̀ ṣe ń gbà yẹn but ó gbòdì lára bàbá imam sórí ẹ̀ ni wọ́n ń jókòó lé ni àbí ìnáà pé ókè bàbá èmi náà ní lọ́wọ́ lẹ́yìn náà bá tẹ́ náà mọ́ pé à ṣe. àwọn ọmọ yín ti ń dálé mọ́sú <laughs> ẹ̀yin náà bá yọ ẹ bá yẹn náfúlà àrùn lára <laughs> <laughs> so e, èèyàn máa ń ṣèkì ló fi jẹ́ pé ìdákẹ́ ó máa ń pè jù wípé lọ ayé èmi ò ìṣìnà aburú ló máa bá wà fà. aburú ló máa ń fa ẹ ìsàlẹ̀ <laughs> aburú ló máa ń sáfà fà kọ́lọ́ wọ́n yà wọ́n yà aburú sọ́mọ́rì kàlámù alhamdi aṣẹ́dọ̀lá aláìlú tó sọ́kùtò kùtùmí aláwọ̀ sọ́lẹ̀ ala muhammed wa ala alibi tala azwaj wa turiya kama sọ́lẹ̀ tala ibrahim naka hamidu بارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك مجيد السلام عليكم ورحمة الله وبركاته